bẹ́ẹ̀ ni òun lẹ ti gbọ́ yẹn ní sùúrù lọ́lọ́ yìí òun ni ẹ ti gbọ́ yẹn okay I will charge but hold on. <clears throat> Thank you. How are you? Happy Easter Sunday to everybody. <laughs> ẹ ti rí táìtù mi lénìí ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀ lọ́fù fún gbogbo orin tí mo play lénìí a lè máa lọ bẹ́ẹ̀ yẹn ẹnìkan sì ti sọ pé òun nídìí kankan but no time a fẹ́ tètè lọ ká tètè sojú abọ ní ààyè ká sọ ojú abẹ níkò bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ló ti rí táìtù mi bẹ́ẹ̀ ni àfẹ́ múdì wá ṣe léyìí although it's a very dead, I mean, sad story you know at times tí n bá wo àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n máa ń fi ibi san oore tán dẹ̀ máa ń ṣèkà fún ẹ̀dá ẹgbẹ́ wọn I hate it I don't like it in fact ó máa ń pa mẹ́lẹ́kún ṣùgbọ́n ẹmọ kan tó ṣẹlẹ̀ wọ́n ní àkókò ló ní gbogbo nǹkan gẹ́gẹ́ bí ìwé oníwàásù ti sọ ó ní àkókò fún ẹ̀rín àkókò fún ohun gbogbo ni gbogbo nǹkan ló ni. àkókò títí ẹ̀ ṣó ti yé yín ẹ má bínú ó máa take some minutes mo ń sweat báyìí despite pé ó tutù mú mo jó ṣẹ́rí pé ó máa ń da kéèyàn máa jó oyijó yẹn náà tún jẹ́ exercise it's good for the spirit it's good for the body okay so ẹ jẹ́ ká gbàdúrà ẹ má bínú. Hmm. Father, in Jesus' name, in the mighty name of Jesus, Heavenly Father, we thank you, we worship you, Lord, because there's nobody like you. It's the not your son that be there is daughter. Be glorified forever in Jesus' name. Ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé ẹlẹ́dàá ẹ ṣé àṣẹdá ayé àti ọ̀run. Ọba tó dá gbogbo ènìyàn tí ẹnikẹ́ni kò dá. Kábíyèsí ọba tó lóyún ara ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ lórúkọ. Ọlọ́run mi, alágbára, okun àti agbára mi, àná mi, èní mi. Ọba tí mo fẹ̀yìntì, ọba tí mo gbójúlé, tí ò sì já mi kulẹ̀, tí ò sì ní já mi kulẹ̀ láéláé. Kábíyèsí ọba tí ẹnikẹ́ni kò lè pa, kábíyèsí ọba tí ò kú rí, tí ò sì lè ọba mi tó dàgbà jù tó gbójú gbogbo ògbólógbò gbogbo ayé lọ ó sì dàgbà kò fi ọ̀pá rìn ojú rẹ̀ kò fọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́run èmi ṣe yín lọ́ba mo júbà rẹ o lónìí o èmi dúpẹ́ o ẹ ṣé bàbá mo lọ nínú ọ̀rọ̀ yìí kì í ṣe tèmi tìrẹ ni ó lágbẹ́nu mi sọ̀rọ̀ mí sí mi ó yín o adùn o ayọ̀ o ẹ̀yin ní gbogbo ẹ̀ ọlọ́run jọ̀ọ́ ìmọ̀ ọgbọ́n òye ó lọ àdàpọ̀ mọ́ ohun ẹnu mi lónìí sọ ohun náà di tìrẹ bàbá gbẹ́nu mi sọ̀rọ̀ lòmí o má lòmí náà lò pàtì lòmí fògo rẹ hmm ohun tẹ́ fẹ́ kí n sọ lónìí gbogbo ohun tẹ́ fẹ́ kí n sọ lónìí gbogbo ohun tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ lónìí òun náà ní kẹ́ sọ láti òru lẹ́tí ń bá mi sọ̀rọ̀ lẹ́tí ní kí n ṣe kíní ṣùgbọ́n ọlọ́run mo sọ pé bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ṣùgbọ́n nísinsìnyí mo jọ̀wọ́ ara mi fún yín láti lò mí olúwa lò mí sẹ́ má lò mí náà lò pàtì èyí tí mo fẹ́ wí lónìí ẹni tó bá lò máa dojú ìjà kọ mí àbó máa gbórúkọ ọlọ́mọ oníṣẹ́ fi àyà tí olúwa fàyà tì mí fàyà rọ́ mi olúwa dúró síwájú dúró sẹ́tùn àti òsì ẹ̀yìn bákan náà gbogbo ẹ̀ olúwa yí mi káwọ́ àbúrẹ́ kó dájú lórí èmi àti àti gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá mo gbàgbára lónìí o agbára ẹ̀mí mímọ́ tó ń dàbí padà sí orí oníbi tó ń dàfọ̀ padà sí ọlọ́fà lórúkọ jésù ọlọ́run gbé wọ̀ mí ẹnikẹ́ni tó bá gégùn fún mi ọ̀run gégùn fún ẹni tó bá fi mí rè olúwa fi ré nítorí pé ẹlẹgbẹ́ mi dìde fún ìṣubú àwọn ìka àti ìdìde àwọn ẹlòmíràn olúwa òdodo lẹ rán mi láti máa sọ ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kí n kọ òdodo sílẹ̀ bàbá mi àtọlọ́run ràn mí lọ́wọ́ ní gbogbo ìgbà ní gbogbo ọ̀nà ní gbogbo ìgbà láti máa sọ tòótọ́ bẹ́ẹ̀ ni yóò rí ọ̀run ti sáyẹ̀nsì ẹni tó bá ti bínú sí mi ọ̀run bínú sí ẹni tó bá bá mi jà ọlọ́run bá jà thank you father worship you lord in Jesus wonderful excellent name we pray olúwa ọ̀rọ̀ náà ta fẹ́ sọ jẹ́ kó yí àwọn ènìyàn etí ìgbọ́ àti ẹ̀yà táwọn èèyàn máa fi ṣe tí wọ́n máa fi understand ọlọ́run fi fún wọn jẹ́ kí àwọn ènìyàn understand gbogbo nǹkan tí mo fẹ́ sọ yìí ọlọ́run túmọ̀ rẹ̀ fún wọn ọlọ́run àwọn èèyàn ta fẹ́ sọ nípa wọn yìí lórúkọ jésù ọ̀run fi wọ́n wọ̀n ní orúkọ jésù gbogbo nǹkan ṣe sí kọ̀kọ̀ ní gbangba tó jẹ̀bi ọ̀run gbé síta gbangba ohun tí àwọn èèyàn ti ẹ̀mọ̀ nípa wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀mí mọ́ bẹ̀rẹ̀ sí tu ní orúkọ jésù àwọn ènìyàn olúwa ṣí wọn ní ojú ẹ̀mí olúwa ṣí wọn understand ní orúkọ jésù bẹ́ẹ̀ ni yóò rí ọ̀run sáyẹ̀nsì In Jesus name we pray amen ẹ káàsán lẹ́ǹkan sí orúkọ mi ò tí ì padà. yes ẹ ti rí táìtù mi mo ní Ronke Oṣòdì Òkè mo ní you are evil kí ni alpha Babatunde Samuel Babatunde mo ní kí ló ṣe fún ẹ that's my question mo sọ ní sọ títóbi rẹ bẹ́ẹ̀ ni mo ní kí ló ṣe fún ẹ yes ẹ ti rí ní ìgbà tí mo wá ní ọdún tó kọjá mo ti wà lórí Facebook yìí sìn ó ti yẹ ó ti mo ti fẹ́ pé ọdún kan àti oṣù mélòó mẹ́fà as in tí mo tún ti ń sọ̀rọ̀ níbí báyìí. ìbéèrè mi lẹ́ẹ̀kan sí mo ní Rónkẹ́ Oṣòdì Òkè mo ní you are evil kí ni Alpha Babatunde kí ló ṣe fún ẹ. nọ́mbà one ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ máa bá mi lọ ní ọ̀rọ̀ mi. àwọn kan wà tó jẹ́ pé o ò ní tú wọn wàá tẹ̀ tún bò wọ́n wọ́n máa túra wọn. Rónkẹ́ Òṣòdì Òkè mo mọ Rónkẹ́ Òṣòdì Òkè báyìí mo ti rí rí náà ẹ mọ̀ pé kò lè ẹni tó jẹ́ star bọ́ kí n tó gbàgbé kí n tó sọ̀rọ̀ Rónkẹ́ mi lè gbàgbé ọ̀rọ̀ Rónkẹ́ ẹ mọ̀ kan tí mo kọ́kọ́ fẹ́ advice gbogbo àyìn èèyàn tẹ̀ ń wò mí torí mo mọ̀ pé lẹ́ni tí mo dárúkọ Rónkẹ́ Òṣòdì Òkè yìí tí ọ̀rọ̀ yẹn bá ní interest tó bá wu àwọn mìíràn wọ́n máa wá láti gbọ́ ẹni tó bá ń wò mí tí ò bá ti ń ṣe tí òun ṣọmọ oní tíátà tí òun ṣe celebrity i mean you are celebrating but nǹkan tí mo mí ìbàyí pé àwọn tó ń ṣe fíìmù àwọn míì náà tó bá ń kọrin tí ò nice especially àwọn tó ń ṣe fíìmù ẹ̀yin Nigerians ẹ má fún wọn lówó mọ́ because they are not nice. are you getting me? àwọn celebrities yẹn don't give them your money again don't send me message you started now if you promise me i mean if you send me rubbish message i block you down so please don't do what don't do what don't send me message right now don't call me if you call me mo believe pé you are being sent by evil people ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí àwọn celebrate sọ pé àwọn celebrate yẹn I open my mouth with all my mouth all my mouth ẹnu mi ti polo because nítorí lè kọ́kọ́ fi bú mi ó ṣe ti polo ó sọ́ra ọlọ́run mi tóbi pẹ̀lú ẹnu mi ti polo mo sọ ni stop they know how to ask people for money but they are not nice even at all they want to be nice they nice ìkọ̀kan nínú wọn tó bá nice ara wọn no máa nice sí they are not nice and they count themselves so important better than others they are evil kì í ṣe gbogbo wọn majority of them they are evil stop spending your money for rubbish people at this moment of coronavirus now covid nineteen. few of them lè máa rí tó máa ṣe dáadáa fún àwọn èèyàn nígboro tó tọ́ ni but tó bá yá they know how to beg money o eh these people àwọn ni first class bẹ́gibẹ́gi bọ̀ kì í ṣe bẹ̀ ni mò ń lọ ọjọ́ tí n bá ti fẹ́ ṣe ṣáàtì wọn mo máa tún tún sọ ni màá kàn ṣe táìtù ẹ̀ ni pé but òun náà mo mọ̀ pé Oṣòdì Òkè náà máa wà níbí lénìí òun la ṣe kọ́kọ́ play ọmọ bẹ̀tà yé máa sùn gbà kó jẹ́ tó rà mọ́ pé ó máa sùn lénìí ni kó yé sùn kó dìde kó wá gbà kó jẹ́ by the way mo ń bọ̀ ìtì dé mo ní kí ni Babátúndé ṣe fún ẹ alpha Babátúndé mo gbọ́ pé is your cousin it's too ó of recent last week tá a parí yìí ni mo ṣe gbọ́ pé you are cousin first cousin mama tiẹ̀ your mother you remember your mother the day you collected money you came to my house wọ́n máa ní wọ́n ń ṣèrègùn yes for anybody that is evil tẹ́ ẹ bá ṣoore fún wọn tọ́tọ́ máa máa wọ́n dá fọ̀ yín you better come out wọ́n dẹ̀ máa máa package pé wọ́n jẹ́ nǹkan kí lẹ jẹ́ gan mo ní kí lẹ gbé tẹ̀ ń gbìn ni ta ni ajá yín gan gbákuru mọ́ ta who you help I know your mommy your mother she slim tall before I met her on that day don't lóò fi she a share person of the share clinic of the day Only. Oh mama máa oh sàmú èèyàn no ọwọ́ ẹ̀ I genuine kokoro. sàmú ajẹnirun kòkòrò devourer evil evil spirit Only i'm going to bring some of your secrets here you are evil for real the time i was talking you know many of you you are still going to expose yourself kò sẹ́ni tó expose ní bo preamble ní kàtà àkọ́kọ́ yẹn ẹ máa ṣe wá ṣàlàyé ara yín ṣé o mọ̀ pé nígbà tí mo sọ̀rọ̀ pé à ọ̀rẹ́ mi kan ó wà ní àkúrẹ́ kò ṣe ṣé kò ti lọ ibi tó bá wà ẹ ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ṣé ẹrẹ́ni tó bá ti jẹ́ ìkà kò sí nǹkan ni wọ́n ní igi búburú kò lè so èso rere igi rere kẹ̀dẹ̀rẹ́ kò lè evil is evil your mother bí kí tó wá pàdé màmá ẹ̀ nípa tí yẹn ikọ́ mi ṣẹgbẹ́ náà lọ́jọ́ orí àná ó tún wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo fi wà mí mo tó wá fi jù ẹ lọ mo jù ẹ lọ lọ́jọ́ orí mi ṣẹgbẹ́ ẹ̀ because even gbà tó ṣẹ̀ṣẹ̀ máa ń save tó máa ń wá ọ̀nà fún road kan tó máa jókòó sí national theatre níbẹ̀ yẹn mo máa rí àdóhùn mi ò fẹ́ máa fi yẹn bo ìyẹn is not boast but ẹ bá ti jẹ́ nǹkan ẹ máa believe pé nobody ẹ ti káàtì ara yín bí ọlọ́run àbí nǹkan kan kí lẹ jẹ́ gan you are full of evil wickedness i'm going to explain it kó máa yí àwọn èèyàn lénìí. before i met your mother kó tó fi mí ṣe mother of the day ní ọjọ́ yẹn lọ́hùn you call me on phone but ọ̀rọ̀ Babátúndé ni mo fẹ́ sọ kó ba lè yí àwọn èèyàn kó ba lè mọ̀ pé tí mo sọ tòótọ́ evil ni she's evil even people in your industry should know you You are a killer of destiny. You are a jealous bitch. You are you you are a pretender. Yes, anybody tó bá ti gẹ́rù èèyàn bẹ́yẹn jealous bitch and not only hide them, mọ́ you have been destroying people for long but it's time for you to be exposed. I'm telling you. Mi ò sẹ́ pé wọ́n gbẹ́sẹ̀ fún mi àbọ̀ wálé mi rí. You call me that faithful day. Mi o mọ bó ṣe rí nọ́mbà mi. and you said to me kí má cut kí má cut because wọ́n máa ti sọ fún ẹ pé ó ń jà lára ẹ̀ wọ́n máa ní san lórí orí tèmi ò san because I will never cut myself but nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀mí mọ́ wà nínú mi at times tí wọ́n bá lògùn fún mi tí wọ́n depress ayé tí wọ́n fẹ́ ba ayé ẹ jẹ́ màá pariwo my my tongue and my reaction it shows that they are using something against me. ó pè mí ní ọjọ́ náà lọ́hùn-ún mo wá fẹ́ jọ ẹ̀mọ́ ti èní o <laughs> ìkà ìkà Ronke Oṣòdì Òkè ìkà tó bá ti ń dárúkọ Ronke Oṣòdì Òkè kán máa fi ìkà alias ìkà ìkà labí wicked soul. ó pè mí mo dẹ̀ sọ fún ẹ mo ní ṣẹ́kọ̀ọ́sì mo níta nìyẹn ó ní ẹ̀jẹ̀ má court ó ní oní mo ní ta ní oní Oṣòdì Òkè Rónkẹ́ Oṣòdì Òkè mo ní wẹ̀ mo ní mi ò ní kọ́ mo ní bọ̀dì wẹ̀ mo ní báwo lẹ ṣe get number mi I use help for you I use help for everybody even tó bá jẹ́ gbé ọmọ mi ọ̀ǹtì tó bá sọ fún mi pórí òun dàrú ó dẹ̀ ní tú ẹnìkan ni ó fún ẹ kankan létà ṣàmúṣà tó ń wò pé who gave you my number you know said to me that àbúrò ẹ̀ kan ni ó wá South Africa ó ní mo ṣe dáadáa sóhun pé mo fún un lówó mi ti ẹ̀ mọ́ but àwọn ọmọ yẹn náà ń kọ́ ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ MC <laughs> ogunyan lọ falẹ̀ ó tẹ̀ bá fọ́kọ nílé Rónkẹ́ Òṣòdì Òkè ogunyan lọ falẹ̀ ó tẹ̀ bá fọ́kọ nílé bọ́kọ́ bá wọlé o a sọ fọ́kọ pé olówó orí mi mi ò rẹ́ran gé àṣàmẹ́gun lọ́wọ́ lọ́bẹ̀ fìfẹ́ bá wa jẹ́ òwe alágbèrè ìkà àbáyé ènìyàn jẹ́. ẹ kì í ṣe ambassador you are a destroyer ambassador àwọn olórí àwọn destroyer ni wọ́n ni yín you call yourself ambassador no you are not and you said to me kí lẹ wá fẹ́ ẹlẹ́fẹ́ wá rí mi nílé ni o ó ní ẹjọ́ mà mo fẹ́ rí yín nílé mo ní kò sí problem ó lọ́jọ́ wo ni ó ní kí n jọ ọjọ́ tí mi ò ní kúrò lémùnà èmi ò ń purọ́ tí ìbá ti ní rí mi ò ní láti dọ́jì kọ́ọ̀lù mi àmì ìmá ti sọ pé mi ò ní sí lé mi ò ní ráyè má wá tó bá wá mi ní sí géètì torí lèmi ní géètì mo gbà yẹn kedere èmi nìkan mò ń gbé gbogbo lé yẹn kò sí anybody àtọ̀sọ́mọ ọ̀dọ̀ àtọmọ mi tí ọmọ mi bá wà lára ǹdì ni o so mo ní àwùná báwo ni mo ṣe sọ̀rọ̀ máa sọ pé mo fẹ́ sákùn lè pé mo jẹ́ lówó ni ó nítorí àwọn èèyàn míì máa sọ pé kán wá wọn ọ̀dẹ̀ ní bá wọn lé àwọn tó dẹ̀ bóyá àwọn yẹn ti mọ̀ wọn wọ́n ti ṣàlàyé fún wọn dáadáa pé ah, àwọn olórí ibú ni wọ́n o àwọn orò obìnrin àwọn destiny destroyer àwọn agbé òṣìkánimọ́lé ẹ bá rí wọn ẹ sá fún wọn olórí burúkú abaniláyé jẹ́ apanilẹ́kúnjayé aránilọ́sọ́run òjálẹ̀ onílé kò dẹ̀ nílé tó fẹ́ fi bò abalẹ̀ onílé jẹ́ abayé aláyé jẹ́ ìka ẹ̀dá kí ni Babátúndé ṣe fún ẹ. mo fẹ́ sọ tèmi kẹ́ balẹ̀ mọ́ pé mo ti sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn èèyàn máa ní irọ́ ni ẹ máa rè é pé ṣe lẹ smart ṣe lẹ expose ara yín ẹ yo àwa ti sọ fọ́lọ́run pé gbogbo yín ọ̀run kó já yín sí ìwòwò bẹ́ẹ̀ ni mm, tí ò bá ti ronú kúwàdà ìwòwò bẹ́ẹ̀ ni ìwòwò ẹni ẹ̀sìn ni yín ẹ̀ gbúdọ̀ wọṣọ kọ́run gbaṣọ lára yín kó fojú yín gbolẹ̀ gbogbo ẹni tó bá ti ń mọ ẹni ẹlẹ́ni ayé aláyé bàjẹ́ tó sọ pé káyé tòun da ayé yín ò ní da yín tó bá ti da ń bẹ̀ kó bẹ̀rẹ̀ sí bàjẹ́ fún yín your mother now call me ó wá bá mi lé nígbà tó dẹ̀ délé ó wá ní o fẹ́ gbàṣọ wá fún mi mo kọ́kọ́ rò bóyá aṣọ ló fẹ́ gbé wá mo ní kò sí problem mo ní pátápátá àṣìbá àǹkárá ni pátápátá màá ra àǹkárá mélòó mo fẹ́ ra àwọn mélòó ló wà lára mi gbogbo àwọn tó bá wà lára mi pátápátá yẹn máa tàkárá yẹn three three thousand kò jù bẹ́ẹ̀ lọ five thousand by the time tí bá máa ro one fifty àbí tí bá máa ro two hundred èèmá ṣàsinmi mo dẹ̀ jókòó sílé mo jókòó sílé díẹ̀ ẹ̀yin yẹn náà lẹ́ máa máa sọ kí dání ẹ e. lẹ́pàá àwọn èèyàn kan lórí Facebook kan máa yẹ̀yẹ́ mi ẹ máa ẹ̀sìn lẹ máa bá kò láyé tẹ́ ẹ̀ bá ronú kò àdá go write it down Every rí mi ẹ̀ dá mọ̀ ní ẹ̀ẹ̀mẹ́ tó wà mi ni you can see somebody just giving ó rò pé mo lówó ni mo dẹ̀ máa lówó ṣùgbọ́n mo láìsí ni because God is in me that love kò ṣe pé bóyá mo ń fara mi bẹ anybody abẹ́ káàtà ara níbi pàtàkì àbí nǹkan tẹ́ ṣe yẹn mi ò ṣe irú ẹ̀ rí mo ti ṣe tó dáa jù bẹ́ẹ̀ but you don't know when you don't know somebody téèyàn bá ti ń fi ara ẹ̀ tó máa ń ṣe dáadáa you can't the person like. Uh, you think you are better than that person. ó dẹ̀ dé ó dẹ̀ ní pé òòrò owó tó máa lọ fi kaṣọ lẹ́kọ̀ọ́ ó kó àkàrà kan wá ó ní àkàrà tó wà ń sìn mo ní kó o kó sílẹ̀ ó bá àwọn ìkan nínú àwọn ìyá yẹn ti kú ó bá torí mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀sàmpù mo fẹ́ sọ̀rọ̀ Babátúndé náà ni o torí o tan mọ́ ń o ò ṣe nǹkan kan sọ̀rọ̀ ẹ̀ torí pé òun ń tọ̀ fún káwọn kan lọ ta mọ́tò kó ń dọ́gbọ́n àtìlábẹ́lẹ̀ ó lè ó lórí ibú mi ò fẹ́ rọ̀ṣì sọ. olóòrò owó tó o máa fi raṣọ àǹkárá tó o kàn kó dání náà ló wà lọ́wọ́ ẹ̀ mo ní bíbá igan kò sówó ńlẹ̀ owó tó wà ńlẹ̀ mo kó fún ẹ mo wá sọ pé kí mo wá ní àbá mo ṣe lèmi ò dẹ̀ fẹ́ lọ sí bank and i don't want to i don't fond of writing check i don't want people to also get it on my account because gbogbo yẹn ló ti wà lórí mi pé tó bá fún check in, see, there is a way they can also do something for you ó wá ní ọmọ kan owó tí mo kó fún níjọ́ yẹn mo wá ṣàní pé kó tún lọ gbà sí ó lòun wá owó tóun máa fi raṣọ lẹ́kọ̀ọ́ bí èlò ó ní bóyá bíi three fifty or something mo dẹ̀ mọ́ pé àkàrà tán bá gbé náà àkàrà yẹn one thousand eight hundred tó bá lọ rà púpọ̀ seven fifty eight hundred náà máa tà fún ẹ ṣáà mọ àwọn àkàrà ìkíní yẹn tó bá máa kó two hundred ó ṣáà máa kó two hundred pieces náà mo ṣáà wò pé kó lọ gba owó yẹn ní ọwọ́ bèbí yẹn bèbí yẹn mo máa tún fi èrè sí fún because I just love to patronize them as well but tó bá nice wọ́n máa bà tiẹ̀ jẹ́ ni tó bá dẹ̀ ti bàjẹ́ tó máa fẹ́ kó stay ní level kan táwọn jọjọ wà bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kó stay ní level kan tí àwọn wà yẹn. Hmm. gbọ́ èmi ò dìde o orin ọba ayọ̀ èmi mọ̀ pé èmi á dìde gbẹ̀yìn ọ̀tá mi fẹ́ bọ́ tá mi kọ́ èmi á dìde ìsàlẹ̀ kì í ṣe lémi ó dá mi lójú èmi á dìde because mind tí ọlọ́run fún mi láti ilẹ̀ ni pé i build people i don't put people down it don't worry i'm not but you can load the something very load it very well for me okay mm, you know i don't like oh, oúnjẹ tó tutù but coffee fi number one kó lọ jẹ oúnjẹ tiẹ̀ and i don't want to microwave it. so mo ní kó lọ gbowó lọ́wọ́ bola. gẹ̀yẹ̀ ń jẹ́ bọ́lá lẹ́yìn tí mo kó owó tó wà nínú ilé fún owó tó wà nínú ilé mo ti san owó àwọn nǹkan mo ti kówó fún mo tó wà ní kó lọ gbowó mẹ̀yẹn olówó yẹn ò lè tó mo ní kó lọ gbowó sí lọ́wọ́ bèbí yẹn lọ́wọ́ lédi yẹn ó dẹ̀ lọ gba owó ó wá lòun fi mí jẹ mother of the day ní lunch lọ́ǹchì tó ṣe tó lòun kọrin ibi tí mo ti mọ ọkọ ẹ̀ náà nìyẹn ọkọ ẹ̀ gbogbo wọn kì í ṣe gbogbo wọn majority of them wọn máa ń ba yé ọkọ wọn jẹ́ ni o bẹ́ẹ̀ ṣe máa rí wọn yẹn àṣọ fake life àṣọ fake life àṣọ fake life tán bá because kì í ṣe pé Ọlọ́run dá wọn bẹ́ẹ̀ láṣẹ because wọ́n ti ba ayé èèyàn jẹ́ púpọ̀ wọ́n máa fẹ́ káyé wọn da ayé yín ò lè bẹ́ kò lè dá kì í ṣe pé kì í ṣe wọ nìkan gbogbo ẹni tó bá ti ń ba ayé èèyàn jẹ́ ayé yín máa bàjẹ́ kì í ṣe pé o so mo wá kó owó ṣàlọ́gbowó mi ò ní máìdí pé bóyá nǹkan kan bọ́ ń gbogbo pa yẹn èmi ò tiẹ̀ mọ̀ pé Oṣòdì click ló wà Oṣòdì click pé àwọn ọmọọṣẹ́ àwọn terrorist ni I don't know ó dẹ̀ ìgbà tó tún wá fẹ́ wá lẹ́lẹ́kejì ó wá sílé mi bí at least bí three times ilé mi ìgbà tó wá wá lẹ́lẹ́kejì yẹn ẹ mọ̀ bí mo ṣe bó ṣe dé báyìí tán lọ ṣígẹ̀tì fún wọn wà lady kan náà tún pàdé ń bẹ Florence mi ò ṣáà mọ̀ pé wọ́n jọ di ọ̀rọ̀ pọ̀ ni wọ́n ṣàjọ wọ́n máa connect lórí ẹ̀ in systematically you will not know èmi tí mo ní mò ń speak fún Babátúndé mo mọ nǹkan tí mò ń sọ déwì tó bá ti rí ẹ báyìí ògo ẹni wọ́n rí o ìkànnì ẹ̀ ni wọ́n fẹ́ pín o wọ́n fẹ́ pa ẹ́ dànù kan pín ìkógun ẹ lójú ayé ẹ̀ ní bá ní nbádẹ́jọ́ ó ṣà gbà tó wá fẹ́ wálé lẹ́ẹ̀kejì ó bá pè mí lórí fóònù ó lè lọ́wọ́ òde lèmi rí wọ́n máa ń sẹ́ni wọ́n ṣe wà yẹn wọ́n pa fó irọ́ ẹ̀yin èèyàn tẹ́ bá rí wọn tẹ́ bá sọ pé ilé èèyàn ṣe lẹ ti tẹ́ tán ṣe lẹ kú tán. so ó bá pè mí ẹ jọ àwọn máa jẹun táwọn bá dé mo ní free náà oúnjẹ báwo oúnjẹ kéré nínú nǹkan tọ́lọ́run lè ṣe ọmọ ìgbà tíṣẹ́ mi máa ṣe bó tẹ̀ jẹ́ mi máa ṣe gan-an I will cook it. I will prepare it for them. I'm so humble. Um, I will cook for them. Oh, woman, tí bá fẹ́ fún màá tún máa respect ẹ̀. Lówó ní respect. Over the di money yẹn, but ìgbà tó wá dà yẹn travel kito. n tó padà wá bọ̀, ko padà wale for that moment but I will come back home because of you. And I, my ex then I told my ex that ó wá ní kí n tiẹ̀ báwọn invite ìyẹn I ni mí me. ṣàfẹ́ gbé wọ́n fẹ́ kí n gbé bọ̀bọ́ yẹn wá sí mídù wọn oh my god you better be careful about these people. èmi tún sọ mo tún délé mo sọ fún ẹ̀s mi mo ní ó máa pè mí mo ní bọ̀ jẹ́ kí n fún ló mo ní mi ìfẹ́ lọ́bẹ̀ ìyẹn sọ fún mi ó ní wọ́n fẹ́ pọ́n ilé ni òun òye sọ pé wọ́n pọ́n ilé ó ní wọ́n fi pọ́n ilé ni mo ní èmi fẹ́ lọ mo kàn fẹ́ fún wọn lówó ni ẹnìkan ti ń fún mi bí ṣàkó èkó kò ní dáa fún ẹ ẹnìkan tí ń bù mí nìyẹn o àbí. àbí eléyìí náà tó wá sọ pé ṣàkó kò ní dáa fún ẹ ìyálàyà ẹ ó yá ìwọ ẹ̀san ẹ̀san ń bẹ ó yá you need to get out of here yeah. so èmi àti wọ́n ṣàní mo wá wálé nígbà yẹn nígbà tó di ọjọ́ tó máa tó kù some days tó máa ṣe pàtì yẹn àwọn tó bá nínú ilé mi lọ́jọ́ tó máa kọ́kọ́ wá ó bá bàṣírá ó bá ṣẹ̀rí ó bá alájà ṣèkì ó ti kú ṣẹ́ṣákì ní ṣákì ó ti kú ó tún bá àwọn èèyàn ó ṣàbá àwọn èèyàn nínú ilé náà ìnáwó ń gbà yẹn ẹsẹ̀ gírígírí nílé àǹjọ̀fẹ́ à ń jọ fẹ́ kú a ò mà rẹ́ni kankan. ó wá pe màmá ẹ̀ ìgbà tó máa wálé lẹ́ẹ̀kejì yẹn yẹ́ ẹ̀ lẹ́ẹ̀kẹta ẹ̀mẹ́ta ló wá ó wá tún gbé ọ̀rẹ́ ẹ̀ kan wá ó ló ń taṣọ àwọn aṣọ yẹn that's àwọn jalami captain tó máa àwọn stone kinní tí wọ́n ń tà nísìnyẹn ó ní wọ́n ń taṣọ tán ní senegalese kinní kan mo bá yẹn mo ṣáà ra aṣọ lọ́wọ́ ẹ̀ mo ṣáà gbé ó gbé yẹn wá ní kí mo patronize ẹ̀ ìjọ tó tiẹ̀ kó wá gan owó tó wà ní mo transfer owó fún ni I bought a lot of things from that lady you know I, at times I also buy from other people and I keep it at home and I give it out èmi yẹn tó máa sẹ pé àná gbogbo yín ma máa ikú òjijì ẹ̀ dẹ̀ máa ni tẹ́ ẹ̀ bá pè mí kì í ṣe kẹ́ ẹ máa dọ́gbọ́n o you ma beg me you call me ni màá dẹ̀ pray if not mo ti gbàdúrà yín mo ti bí ọlọ́run tì yín gan because mi ò ṣèkà fún yín ẹ dẹ̀ ti máa ń ṣe fáwọn èèyàn tipẹ́ tó yẹ pé ẹ ti jẹ lọ lórí ayé ẹlòmíì ẹ ti pa ẹlòmíì sọ́run pátápátá táwọn ẹlòmíì máa support yín pé wọ́n máa sọ pé wọ́n ń purọ́ mọ́ yín ni that very day your mother called me nígbà tí mo fún ẹ lówó ní ọjọ́ yẹn your mother called me láàárọ̀ kùtùkùtù ẹ ṣé o àmọ́ máa tún máa pè mí àní màmá máa pè mí màmá pè mí láàárọ̀ wọn máa ṣàdúrà àdúrà yẹn I answer them it's not their prayer that sustain me but that one is a camouflage okay That you come back, táwọn èèyàn kan bá ń pẹ̀ tán máa ń ṣàdúrà fún yín àdúrà olódodo ló ṣiṣẹ́ agbára kì í ṣe gbọ́ àdúrà ló máa ń gbà bó ṣe wà àwọn ẹnu ẹnìkan bí ẹnu ẹnu wọn yọ magọt níwájú Ọlọ́run ó alone yọ ìdọ̀tí bó bá ṣe ń lanu báyìí tó jáde ìdọ̀tí ló ń jáde ńbẹ̀ but they will telling you lójú ẹ pé wọ́n gbàdúrà àdúrà olódodo ni wọ́n sọ pé ó ń gbà ló máa àdúrà olódodo náà ló ṣiṣẹ́ agbára pẹ̀lú bíbélì sọ pé ó níta ní òrìbùkún gbà lọ́wọ́ Olúwa ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí ò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn bẹ́ẹ̀ni mo wá lọ sí patí ẹ̀ àṣẹ wọ́n plan fún mi ni àṣẹ àwọn mc yẹn náà máa sọ pé ó wà lọ́wọ́ ẹ̀ fi ṣe kinní kan àti sáríà kó ṣe kó náà kó ẹ mọ tó ṣẹlẹ̀ owó tí mo fún kọ́ ló ṣe mí àṣẹ ìvù ni mo dé patí mo kàn rí pé wọ́n wá gbé ṣíà wa wọ́n wá gbé sọ́tọ̀. So wọ́n gbé sẹ́rẹ̀ wọ́n gbé jìnnà sí ẹnu ọ̀nà báyìí. wọ́n sọ fún mi pé kí n wá open the floor o kí n wá fún wọn lówó ṣẹ̀mọ̀ àjẹ́ wọ́n ń tàn mí náà ni ṣèmúdà òdìdè wọ́n pè mí sórí stage nice ló ń kọrin alápò méjì àti pàṣọ ló kọrin bẹ́ẹ̀ lady kan báyìí òun ni mc ó sanra báyìí bí èmi àti bẹ́ẹ̀. Um, ìjẹ̀bú ibẹ̀ mo ti kọ́ rí for the first time tó wá kí mi àti gọ̀lúgọ̀ gọ̀lúgọ̀ ló ń ṣe mc pẹ̀lú ẹnìkan àmì òun pẹ̀lú bọ̀bọ̀ tó sanra yẹn wọ́n ṣe mc gọ̀lúgọ̀ ta sí nígbà tó gbé mi wá sórí stage náà ní kí n sanwó tí mo fẹ́ gbé sílẹ̀ fún tí mo fún lówó yẹn mo dẹ̀ fún ní cash ṣó ti yẹ yín bẹ́ẹ̀ owó tí mo gbé sílẹ̀ fún mo dẹ̀ gbé cash fún gọ̀lúgọ̀ ń ta sí mi níjọ́ yẹn roughly you know I sell a lot of things wọ́n fi àwọn èèyàn kan ń ta sí mi roughly somehow and ojú ara ń fún mi pé you know is like you know person persona mo rí mo wá ń pọ̀lé òun náà wá ń gara lórí stage mo fẹ́ fún nice lówó ní nice wọn náwó fún nice ìyẹn pàṣọ. ó gbàgbé pé kán kó kán máa kó fún pé wọ́n ń náwó fún wọn bọ́n ṣe náwó yẹn èmi ò dẹ̀ ń náwó lẹ́yìn kọ̀ọ̀kan bọ́ńdù bọ́ńdù ni màá ń No bọ̀lú kò ń ta sí mi ó ní pé mo ti mọ̀ ọ́ ẹ mọ̀ pé mo sọ́rí ó máa ń tẹran ẹlẹ́ran ní gọ̀lúgọ̀ tẹ́lẹ̀ mí fi yẹ̀yẹ́ o èmi ń ta bọ́lá ọmọ àyálámàlà ní ọbalẹ́ndé ní ọ̀dàdì bíríjì ní ẹ̀gbẹ́ fọ́sẹ̀kọ̀tà ó wá ń ta sí mi pé alámàlà tó ń ta mọ́tò ń sin mo wá sọ pé ọmọ ẹlẹ́ran tó di tíá tó ń hàt lẹ́nu ó ta sí mi roughly lórí stage mo ta sí wọ́n lè gé kúrò o wọ́n mọ̀ dẹ̀ rí pé mo ti wá kẹ́sẹ̀tì yẹn gan lẹ́nìí bá play lẹ́nìí but wọ́n ti mi ò rí lórí stage mi ò rí lórí YouTube wọ́n ta sí mo ṣáà rí pé àwọn èèyàn ń ta sí mi roughly bákan wọ́n ń ta sí mi mo rí àwọn some sign àtòbí nígbà tó ta sí mi tí pàṣẹ wa ta sí mi roughly gan-an wọ́n ní kí yẹn ń jó mo lọ náwó fún àbúrò ẹ̀ náà ní à owó tí mo ná fún ẹ mo ṣe ná bọ́dúbọ̀dù yẹn wọ́n ní kò ì tó mo náwó gan o tí bá lọ pa tí mo máa ń náwó dáadáa wọ́n wá rán ẹnìkan sí mi pé ńkọ́ ẹnìkan wá bá mi ta ni ẹni náà gan nínú àwọn tó ń ṣe tíátà pé wọ́n sọ pé mi wọkọ̀ mo lẹ́mi ò wọkọ̀ o mo ṣe máa ń ti ọkùnrin sí ẹnìyẹn wọ́n ti ti Saheed Balógun náà sí mi rí ní Òṣòdì yẹn níjọ́ tó pè mí sí patí mo ní mi ò wọkọ̀ mi ò ń ṣe olórí burúkú game ni o so that they can poison you you can die on time they can sit on whatever you have and before then tó bá lọ romance pẹ̀lú ẹnìkan wàá ṣàmú ẹ ṣàmú gbogbo outcome ẹ àti gbogbo income ẹ àti gbogbo nǹkan tó bá ní then they will kill you kò ní sí wàhálà. wọ́n wá ta sí mi pàṣẹ wá ta sí mi lastly tí mo fi bínú I get angry mo kérò lọbẹ̀ fún wọn o mo tún kérò lọ fún wọn tó yẹ pé àwọn tó mo tún kó lọ́ba sílànà lọ mo tún kówó sí wọn lọ́wọ́ wọ́n máa gbó lọ́ọ̀mì tó náà máa fẹ́ ná. I get angry and I left the place. tọ́ba náà fi èèyàn ṣe mother of the day alẹ́ wọn máa gbé sàmì sí alẹ́ ìdánwò bá gbé síwájú wọn gbé sẹ́gbẹ̀ẹ́ kan àbí mídù wọ́n gbé sàmì olówà ní bìgínì of the door pàtí mo kọ́kọ́ dé yẹn mi ò tiẹ̀ kọ́kọ́ fúnra bìkọ́ mo kọ̀ wípé bóyá mo ń ṣètò àbáyé ti kún àbí nkankan àwọn èèyàn máa ti débẹ̀ before àwa and the day i saw the mother was the day tí ó ṣe kinní yẹn gangan màmá ẹ̀ bí mo ṣe mọ̀ pé màmá ẹ̀ tínrín màmá ẹ̀ ga the mother tínrín àbúrò ẹ̀ náà tó tẹ̀lé ìyẹn náà tínrín báyìí òun náà wà ń bẹ ó jọ bí ronke báyìí náà wà ń bẹ so all of them náà kàn ṣe mú mi bí mo ṣe náwó tó yẹn owó tẹ fún wa ò tí tó owó tẹ fún wa ò tí tó èmi kẹ̀dẹ̀ mo hate ṣé mo jọ́dẹ̀ ni mi ò ṣọ̀dẹ̀ náà àbọ̀ wọ́n rí mi bí pé àbò ń rí owó ni àbò ń wà èmi ò ṣe fraud am bbc mi ẹ ṣe ẹ̀kọ́ mi gan ni tí n bá ní owó sìn i give o because a lot of people kì í ṣe celebrate ló nídòwó because you are working people giving you money they spoiling you and you are ungrateful enemy that is it that's why you are be able to be killing people other people a lot of people need help mo ń ṣe other people náà o but titi yín mo regret yẹ bẹ́ẹ̀ I give many things tójú yẹn to people nígbà tó wà lọ́wọ́ mi but me regret but ẹ̀yin mo regret one time tí mo fún yín I regret it because you are evil and you know what téèyàn bá sọ síbi tí ó bá tí ò da ilẹ̀ tó bá ní ègún ègún máa wọlé tọ̀ ẹ́ do good to all men wọ́n sọ especially the house of faith but as a child of God you must pray before you do things I didn't pray those times you turn around me I thought I was like pé ọlọ́run kàn ní pé kí ọlọ́run rán mi àní àwọn kan tó máa máa tún bá mi sọ pé ọlọ́run kàn fún ẹ pé kó lè help àwọn it's a lie nígbà tó yá èmi àti mo ṣàdélé kò pè mí ó ti parí kinní náà ń sìn bí mo ṣe mọ ọkọ ẹ̀ náà nìyẹn o kò pè mí bọ́ tígbà tó máa di pé ó máa tún wá pè mí ó invite mi sí party bó ṣe invite mi sí party mo wá ní mo fẹ́ lọ ra ẹnìkan náà invite mi sí party mo ní mo fẹ́ nǹkan tí mo fẹ́ mo lémi náà ní party ní ọjọ́ yẹn nígbà tó máa tún pè mí ó wá wá dún bó ṣe tún wá lé nìyẹn that was third time ìjọ kan ó wá ó wá gba owó ìjọ kan ó gbé ọ̀rẹ́ wá ìjọ kan náà ó tún wá òun àtọ̀rẹ́ mi náà ni ó wá ó wá invite mi sí party. mo wá sọ fún mo ní party èmi lèmi náà mo no invite mo lèmi náà ní party kan mo ní bóyá a máa kọ́kọ́ lọ sí títọ̀dọ̀ mi àbí ká lọ sí tọ̀dọ̀ pé kí n bá lè hàn náà ẹ̀ á dẹ̀ tún wá lọ sí tibẹ̀ yẹn ó wá ní no òun ò ní lè lọ kémi wá sí títí ẹ̀ kò fẹ́ ó wá kàǹtì ara ẹ̀ bíi pé òun jẹ́ nǹkan kan bàbàrà bíi pé òun fáìn ó ò fáìn tó mi ó ò lẹ́mìí ọlọ́run tó mi ó ò ní kò sí nǹkan kan mi ò sọ pé mi ò kò ṣe owó mi ò sọ̀rọ̀ owó báyìí o tọ́rọ́ ọlọ́run èèyàn ló ń ná pépà tá a bá sọ ń sẹ ẹnìkan lè fẹ́ spoil ẹ ṣó ti yé ẹnìkan lè fẹ́ sọ pé ó mà ní kò lówó tó ó yá gbowó torí pé àwọn owó kan tán ti ẹ̀ ẹ́ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn kọ́ mò ń sọ ó ò ní bẹ̀rù ọlọ́run tó mi mo dẹ̀ tún jù ẹ lọ lọ́jọ́ orí ní ìgboro ẹ lè ní crook brain o but mo jù ẹ lọ nígboro torí many of you go mọ story mi ọ̀hún tí mo bẹ̀rẹ̀ sí sọ ẹlòmíì nírọ́ ni mo pa mi ò lè sọ tán that's my story the story of my life mi ò dẹ̀ tí ì sọ tán mi ò dẹ̀ mi ò dẹ̀ lẹ́jọ́ bẹ́ẹ̀ anybody rò mọ́ because màá bá ọlọ́run sọ because tẹ́ ẹ bá gbọ́ náà you only make fun of people and destroy people with it that's all i'm not ashamed of anything but you know what i'm giving it to the glory of god because unchangeable changer can turn situation around. And I know today the reason why I pass through those things. Mm, yes, because God want me to do what? To also speak for people. ó wá judge me. mi ó wá ní mo ní mo fẹ́ ra nǹkan tí mo fẹ́ há ọmọ ní kí ni mo fẹ́ há mo ní mo fẹ́ há mi lò ó ní kí n má mi lò ó lò máa gbé mi lọ síbì kan ó ní ọ̀rẹ́ nǹkan wà ní ibi mu Ọ̀ṣọ́dì nínú market náà ṣẹ̀ṣẹ̀ ń ṣe yẹn pé òun máa gbé mi lọ ibi tí wọ́n máa ti ra nǹkan ó ti wá nà mí sọ́wọ́ ẹ̀mọ́rìsì tí mo fi mọ̀ òun ṣe mọ̀ pé òun ti gba tiẹ̀ báyìí ó ti nà mí sọ́wọ́ ó ti fẹ́ nà mí sọ́wọ́ ẹlò àwọn ẹlòmíì àwọn iná máa tún invite mi sí patí mo wá lọ ra nǹkan bẹ́ẹ̀ ó ní kí n má máa rìn yẹn pé kí n ra ọṣẹ pọ́ṣẹ náà máa ń da ní patí obìnrin máa ń ta ó ló ń ta ó sèse ẹ̀mọ́rìsì tí mo fi sọ pé ó nà mí sọ́wọ́ wúmà yẹn náà ó wá béèrè lọ́jọ́ kan ó ní kí n yá òun lówó owó ńlá mo ra nǹkan ẹ mọ̀ pé mo mo ní pick up yẹn mo máa fi ń kẹ́rù tí máa fẹ́ lọ patí so máa kẹ́rù sí títà yẹn bíi tọ́ndà yẹn máa kó ẹrù sẹ́yìn ẹ̀ tí máa fẹ́ lọ sí patí tí máa há fún wọn bẹ̀yìn mo wá ní òkè mo lọ síbẹ̀ mo lọ ra nǹkan mo ní àwọn sunshade nínú ilé mi nàìjíríà sunshade ṣe pọ̀ mbẹ́ mo ní nínú ilé mi bá mo ní sunshade mo lè tó ní kámẹ́rà mo ní tó wọ́n tí mo rà bíi one thousand five hundred dollar when i have money when i work i spoil myself mo gbé ìgò kan sójú um, prada ní ìgò yẹn mo gbé sẹ́gbẹ̀ẹ́ ni mo lò mo lò kan ìmí wà nínú mọ́tò mi mi mẹ́ta lè wà ń ó wá gbé kan sójú. So ó gbé kan náà sọ pé ọ̀rẹ́ ó fẹ́ obtain ènìyàn o but mo ti wá notice pé ó obtain mi each time kò dúpẹ́ pé o ṣe o ìyẹn ti lọ nìyẹn ó ṣà ń ṣe yamayama bẹ́ẹ̀ yẹn mo lọ síbi Oṣòdì yẹn tí bá ti wà níbi Oṣòdì gbà yẹn mi ò mọ bó ṣe máa mọ̀ bí mo ti kúrò lé wọ́n mọ bó ṣe ń tè mí ṣé mo pé mo dẹ̀ ní sáré àgbẹ̀ ọmọ kan sọ́dọ̀ mi gbà kí ṣe pé ló gbé wá bọ̀ ọmọ iná mọ́mí mi o mọ́mí mi wọ́n kàn máa gbọ̀ mọ́ ẹ so wherever you are going information will be out she's going somewhere she's this and that they be giving that information òun náà kẹ̀dẹ̀rẹ́ wọ́n máa ti pè mí bí ọ̀nà bí tí mo lọ yẹn iníṣẹ́ wọn tó bá ti wà ládùúgbò bẹ̀ ọkọ̀ máa dédé pè ẹni wàá máa wò pé how come wàá máa rò pé bóyá ọkọ̀ wà coincident wọ́n pè ẹni ẹjọ́ òun tiẹ̀ fẹ́ rí yín torí pé o wà ládùúgbò yẹn wọ́n fẹ́ torí wọ́n mọ̀ pé o fẹ́ lọ ra nǹkan ni bí òjú twenty five thousand bí òjú thirty bí òjú owó kan wọ́n máa obtain yẹn they be doing like that to obtain you i'm sorry thank you kò ní jáde ní ẹnu wọn ọmọ Òṣòdì òṣìṣẹ́ Òṣòdì ni ẹ eh, eh, ni eh, lára àwọn tó ń ṣiṣẹ́ tó ń lò láti gbá àwọn èèyàn tó ń ṣe iṣẹ́ burúkú fún àwọn pípù yìí òun ni Òṣòdì Òkè jẹ́ and I will continue to tell you for you to understand it and my story you will understand it again tí n bá bú àwọn èèyàn tí n bá sọ̀rọ̀ you will know that àwọn eléyìí kì í ṣe tó bá pè mí jẹ́ èèyàn burúkú ni ẹ kì í ṣe bíbú ni màá bú wọn wọ́n wá ṣe oṣù òdìdé wá parí wọ́n wá ní ó tún di táìmù oṣù òdìdé ó ti ṣe patí tiẹ̀ tán mà ẹ́ you know mo rí lóṣù òdìdé ṣé mi pé kò dẹ̀ tí ìpẹ́ tó ṣe patí ẹ̀ yẹn o wọ́n tún ṣe oṣù òdìdé oṣù òdìdé yẹn náà owó tí mo ná togun-togun ló máa fi gbowó lọ́wọ́ ẹ̀ ṣé ìtàn máa sọ pé o ti understand. àwa dóṣòdì mo jókòó ibi tí wọ́n gbé mi síjọ́ yẹn náà wọ́n gbé ṣíà mi mo ti wá notice pé wọ́n á gbé ṣíà mi sí ẹ̀gbẹ́. mi ò bẹ̀ wọ́n o àwọn ló máa bẹ̀ mí o ẹ jẹ́ wá o tí n bá wá débi pàtí yẹn wọ́n máa ṣe yánmayànma ibi náà á gbé mi sí ẹ̀ tí mo jókòó sí. Si Òṣòdì Òkè ń lọ ń bọ̀ báyìí ó lọ ń bọ̀ báyìí kò sí hello to me. Òṣòdì Òkè kò sọ pé Auto Bola o kó má tiẹ̀ fi sista Bọ́lá sí ó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ọlọ́pàá tí ó wá wà lọ́dọ̀ MC lẹ́ni tí mo ń sọ pé ó di ara àwọn audley MC wọn ò mọ̀rí tẹ́lẹ̀ Yusuf olówù owó wà lẹ́gbẹ̀ẹ́ mi lára wọn tí n bá jáde you know I go with because during that time tó ń disturb me. I was wọ́n ní àwọn mafia kan yọ mi lẹ̀ mí ì jẹ́ mafia lówó èmi àti mafia òdò pọ̀ wọ́n ní mafia wo mo fẹ́ mo ní mi ò fẹ́ mafia mo ti sọ́rí. ó ń kọjá ló ń bọ̀ ó ń kọjá ló ń bọ̀ ẹnìyẹn wá dá mi lóhùn pé ah, pé ṣé kì í ṣoṣo di òkè lélẹ́yìn ni pé pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ṣe fún tí ò ti pọ̀sẹ̀ mélòó kan òun ló kọjá tí ò kíyìn mi èmi náà ò dẹ̀ ṣe bíi pé mo bínú mi ò dẹ̀ pé torí bó o bá ti fún wọn lówó tán wọ́n tún fẹ́ kó o pè wọ́n ìwọ ni wọ́n tún fẹ́ kó o máa respect wọn àbí kò ní dáa fún yín ni. bìkọ́ wọ́n bìlì pé wọ́n jẹ́ celebrity báwo ẹni tó bá fún yín lọ́wọ́ tó help yín òní celebrity bẹ́dibẹ́di lórúkọ yín your nickname anybody tó bá ti ń ṣe tó lóun ní star ẹ̀mí gift kan let me tell you one thing everybody tó lóun dá láyé ló one gift or the other ẹ̀ ń ṣe lórí ìtàgé ẹni tó ń taṣọ gift náà ni èmi náà ti wo a lot of gift ló wà nínú mi multi talented ni mi because you have your talent you are working for your talent you are paying for your talent then you want to make yourself a king on, other people's life no it's not done you are evil ó ṣòdì òkè tiẹ̀ là ń sọ lẹ́nìí. ó kọjá kí mi mi ò dẹ̀ dáhùn mo jókòó ó pẹ́ orí pé mi ò pè ń kí ló bá ní à àǹtí bọ́lá ó ti lọ ó ti wọ́n ti fẹ́ẹ́ parí gbogbo nǹkan ẹ pẹ̀lẹ́ wọn ò rí yín mo lẹ́mìí kò rí yín èmi tẹ́ pé bí mo ṣe dé yẹn many of them ti máa kí mi o tán fẹ́ béèrè owó tán máa sọ kò rí mi ó rí mi o ló ṣe ń gba ẹ̀gbẹ́ mi wọ́n ṣe ní kó hàtì ló hàtì yẹn o ó ṣòdì òkè ṣì sí ìvù mo ń bọ̀ lórí ọ̀ṣádàre tó kú láti ṣe kí ni láti expose something people don't know about it i'm going to tell people you are mad and um, ọmọ ọmọ family ẹ. Eh? àbúrò òun náà àbúrò àbí mi ò bọ́bọ́ sọ bí rẹ̀ and your activities and your role you play also is going to be out ẹ ṣí èrè dànù ẹ ṣí èrè orí yín burú ó kọjá kò mà kí mi o ó mà kọjá o mo ṣáà ń wò ó lóun ò rí yín mo lémi náà ò rí yẹn mo lémi náà ò rí yín ẹ pẹ̀lẹ́ ẹ òun kò sí ojú ń dín ni látàárọ̀. kínní àwọn tó dẹ̀ fẹ́ gbowó iṣẹ́ òun ò rí òun ni wọ́n gbóúnjẹ Òṣòdì kó ṣe fún o àmì àwọn oúnjẹ kan tí wọ́n máa fún lówó kóun náà ṣe ẹlẹ́ja ìwọ tó o pè mí yẹn ní sórí mi Chicago mo ti mọ̀ pé wọ́n máa fẹ́ pè mí ordinary day tí n sọ wọn ò ní sọ o wọn ò ní pè mí o so ló bá ń lọ ló bá ní à òun owó tóun fẹ́ wọ́n ti mọ́tò òun ti kọ́kọ́rọ́ mọ́nu mọ́tò ni mo ní mọ́tò wo mo ṣáà ń béèrè lọ́wọ́ ara mi gbà tó parí kinní yẹn tán wà lọ ra dẹ́kun má golo kan ó ti gbogbo owó tó gbàjọ́ lọ́wọ́ mi ó rówó lọ́wọ́ mi owó mi ló fi ra mọ́tò. bíi space bus báyìí torí gbogbo àyẹn kò ní mọ́tò mọ́tò wọn fi ń gbé wá ní bíi Camry kan báyìí pẹ́sùlẹ̀ wọn máa pè ọ́ kán wá gbé wọn mi ò fi yọ ọ́ ṣùgbọ́n tó bá fẹ́ kún wọn tó bá ń ṣèkà tẹ́ bá sọ pé àwọn èèyàn máa rí i pé wọ́n yọ̀ wọ́n wọ́n yọ̀ wọ́n mi ò yọ̀ wọ́n o but ìkà tó ṣe lórí sọtí tó bẹ̀rẹ̀ yìí and he expose himself ni ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ kò yí àwọn èèyàn ṣẹ̀ máa yé èèyàn sìn. ó lóun ti kọ́kọ́rọ́ mọ́nu mọ́tò òun ò dẹ̀ mo ní kọ́kọ́rọ́ owó tó dẹ̀ fẹ́ fi sanwó ń sìn àwọn tó tiẹ̀ fẹ́ gbowó ń béèrè lọ́wọ́ òun wọ́n yọ òun lẹ́nu ló ṣàtàkùtì mi kí ó ṣàn kọ́kọ́ ń ráhùn ó ráhùn mo ní ẹ lọ jà ó lóun ò mọ bóun ṣe máa jà ó ran àwọn ó fẹ́ gbowó ó fẹ́ gbowó lọ́ọ̀ mi ni o ṣé mo pé kò tún lè sọ fún pé kí n fún un lówó ń sìn bọ̀ tó wá sọ pé owó tó owó àwọn tí wọ́n ṣiṣẹ́ tán bá òun ṣiṣẹ́ tí MC òde mo ní kó lọ bá MC tó gbéṣẹ́ fún ó ní òun ti lọ bá ó kàn ṣe ó kàn ní ẹ tẹ́ ń bá lè fún ó ṣàgbowó èló ló tún gbà lóúnjẹ lóun fẹ́ fi sanwó fún kìnní yẹn ó kàn wọ́n máa wí pé wọ́n gbọ́n ni o èmi yẹn náà máa ṣe tí bàjẹ́ pé bóyá ẹnu mi gbó ọlọ́run fi ọ̀rọ̀ sí mi lẹ́nu wọ́n ti rán many many people láti attack me. gbogbo yín tán bá tẹ́ ẹ gbowó àbí tí ẹ sọ pé ẹ má wọlé ẹ má ṣiṣẹ́ yẹn <laughs> ìyálà ìyá yín gan bàbá náà bàbá yín gan mọ̀ pé wọn ò lè ṣe ẹ lè ṣiṣẹ́ ọlọ́run ẹ lè tẹ ọlọ́run ẹ lè jẹ́ ọlọ́run léèkan náà nà ṣe lè jẹ́ ọlọ́run léèkan náà ni ọwọ́ ò lè fẹ́ fi jà léèkan náà abẹ́ẹ̀kọ́ ń kó wàhálà bá gbòòrò ẹ kàn máa kó wàhálà bá àwọn èèyàn tí ò mọ̀ yín rí ni ó gbowó mo ṣáà mo wá sọ fọ́lọ́pàá mo ní oníbàárà ni o mo wá sọ fún mo ní oníbàárà ni ó máa tọrọ owó o o máa tọrọ owó ó dẹ̀ wá tọrọ ó máa tó yá pàtó kọ́kọ́ ráhùn ráhùn kí lẹ fẹ́ jẹ ẹ ti jẹun o ẹ ti ṣe o ìgbà o mo ní àjẹun mo lé mi èmi èmi gan gbọ́dọ̀ ti èmi èmi ò jẹun bẹ́ẹ̀ kí lẹ kí lẹ ṣe tí mo fẹ́ jẹ bọ̀ ṣe mọ̀ pé àwọn èèyàn tẹ̀lé mi àwọn ọlọ́pàá yẹn náà at least hmm. èmi tí mo fún ọ lówó gbogbo ẹja tó ń jẹ lóṣòdì yẹn èmi mo sanwó ẹ̀ fún ọjọ́ mẹ́ta tán náà fi ṣe program yẹn wọ́n kọ́kọ́ èmi ni mo sanwó ẹja àti owó àwọn dòdò àti àwọn yàmá kìnnì kan fún ṣọlá ẹlẹ́ja wọn máa sọ fún mi pé kí n gbẹja jẹ nígbà tí adéṣòjì kì í ṣèmi o wọ́n ti mọ̀ pé kí ni mo fẹ́ jẹ mi ò ní jẹ́ because èmi gan mo máa ń rìn tìfura tìfura tí n bá lọ sí patí àwọn tó mọ̀ mí tó lójú mi lọ tán bá pè mí sí patí tó lówó gan tí n bá lọ patí báyìí mo ní glass kan báyìí mo ti bá glass cup mi kì í ṣe máa gbé sọ́ọ̀rì máa gbé wine mi sẹ́gbẹ̀ẹ́ kejì wọ́n lè fún mi wáìnì kí n fún sister i don't go with out of mi ò lọ patí kí n lọ mú nǹkan níbẹ̀ kí n sọ pé mo fẹ́ jẹun kí mo fẹ́ jẹ. many people bí mo ṣe máa ń ṣe ń gbà yẹn many people suspect me because wọ́n ti fẹ́ fún mi lóògùn jẹ tipẹ́ kán máa rò pé bóyá ó lóògùn bóyá ó lájẹsára ni wọ́n mọ̀ pé mo máa ń gbàdúrà ni àlè mí ọ̀nà kẹ̀rẹ̀ mo gbọ́ nínú mo gbọ́ níta mo dẹ̀ máa ń gbàdúrà kò sí nǹkan tí mo ń gbàdúrà two four seven mi ò gbàdúrà mọ́ sí o mo ń gbàdúrà jù báyìí lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò dẹ̀ ń ṣe burúkú fún anybody and I know dẹ̀ máa ń ṣe mí mo le ké si sí kí gbàdúrà kí n máa sún kí n máa gbàdúrà kí n ṣe nice máa jáde ẹ ò lè mọ nǹkan tí mo sọ fọlọ́run nígbà tí mo jáde today i pray before i come to the line kí n tó gbàdúrà lẹ́kọ̀ọ́ nígbà mo gbàdúrà there some prayer i prayed and i will be crying but nobody buy cry cry yo oh! ẹ you can't understand me cry cry báwo èmi ò ní ìbànújẹ́ ẹ̀yin lẹ́nu òṣì ó gbowó lọ kò wá sí mi ò sọ anything. létà àti géèmù yẹn ṣẹ̀ṣẹ̀ wá yé mi ó ṣẹ̀ wá yé mi pé ẹ̀zálè òun náà irú Bísọ́lá Badmus náà ara ọmọọṣẹ́ wọn lóṣòdì ni ọmọọṣẹ́ MC ni. òun náà wà lóṣòdì dè yẹn ń jọ yẹn o. O ti pari iṣẹ́ títẹ̀ ni wọ́n gbé sí àwọn máa gbé wọn sí wá gbà èmi ní owó mi pẹ̀lú àwọn owó tán fi organize event yẹn tán fi ṣe o but they will make you tó bá dé ta àwọn ló o wọ́n wá make sure pé wọ́n drag ẹ̀ ńlẹ̀ wọ́n máa ṣe bíi pé wọ́n jẹ́ pàtàkì àwọn tí ò jẹ́ nǹkankan ó ku ti ọ̀ṣádàrí mo wá béèrè lọ́wọ́ ẹ̀ Òṣòdì Òkè Rónkẹ́ kí ni sọtítóbi rẹ̀ ṣe fún ẹ̀ béèrè mo sì ń béèrè lọ́wọ́ ẹ̀ torí pé ìyá kan bàbá kan ló bí ìyá ẹ̀ ìyá ẹ̀ tó slender yẹn àti ìyá tó tóbi rẹ̀ babatunde alfa babatunde ìyá kan bàbá kan ló bí ló bí ló bí àwọn méjèèjì ó dẹ̀ pretend bíi pé o mọ̀ rí o tiẹ̀ ṣe bíi pé ẹ tiẹ̀ tán ó dẹ̀ ti gbé ẹ lọ sí o ti wá sàkúrẹ́ rí tó lo a week ní àkúrẹ́ tó jòun ló sanwó òtẹ́ tó ń béèrè owó tó máa ń fẹ́ lówó àbí kò fún ẹ lówó rí ẹlẹ́sẹ̀ gbẹdògbẹdò ẹ̀ wọlé kan rí kíbẹ̀ má gbẹ ẹ̀ wọ ọbẹ̀ kan má bàjẹ́ torí pé ẹ ní ègún lórí ọ̀bàyéjẹ́ ṣé èèyàn ló sọ pé kẹ́ ẹ bá yí ọkọ yín jẹ́ ni pàtẹ́ ti ṣògùn kọjá kádàrá ọ̀ṣádáre kó má survive ọ̀dọ́ téèyàn bá ní cancer wọn ló máa kú but àwọn míì ní cancer ìyàwó àǹtí sami wọ́n ní wọ́n ní cancer wọ́n dẹ̀ ṣe kíni wọ́n ṣe kíni wọ́n lọ ṣe wọ́n wà wọ́n dẹ̀ sì máa pẹ́ àríkànú news náà ni many people ló ti ní tó dẹ̀ sì wà láyé ọ̀ṣádáre olórí burúkú ẹ kò ní èlòtọ̀ bó ṣe fọmọ yẹn ṣe òwò títí títí gbogbo owó tí wọ́n fún ọ̀ṣádáre o gbogbo ẹ̀ lánàá o tó o bá ti wáyé ẹlẹ́lẹ́kejì kó o tún yan o kó má pàdé olórí burúkú bìí tiẹ̀ mọ́ ló ṣe o fọwọ́ kan orí ẹ̀ báyìí àbírọ̀ ni ṣé o fọwọ́ kan orí ẹ̀ ọjọ́ tí mo rí báyìí lórí social media tí mo ní ẹ ò bí gẹ̀yẹ́ ṣe kú tán ó fọwọ́ kan orí ẹ̀ ní ìpè tí wọ́n bá ṣe nǹkan kan sí lára kò ní ṣiṣẹ́ òrùka dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ gbogbo yín olórí burúkú majority of you tẹ̀ wà lóṣòdì yẹn lẹ ní òrùka olórí burúkú lọ́wọ́ àmọ́rọ́bà bí ojú ẹ̀ ṣe ṣe pọ́n tó ṣe bí ẹni sunkún yẹn tẹ́ ń hàtì tẹ́ ń ṣe fíìmù ò ń gbọ́ o fọwọ́ kan ọ̀ṣádàrẹ́ lórí báyìí nígbà tó kú tán àná ọdẹ ti fi ń gbowó ti pẹ́ àkà ìmọye mílíọ̀nsì tí ẹ jẹ gbogbo yín pátá lẹ máa ní kánsà ìwọ náà ọlọ́run dáríjì mi fún ìtí mo fẹ́ sọ mo mọ̀ pé ó hiv positive because lára àwọn oṣù òdì yẹn náà tí o sọ àṣírí fún náà tí wọ́n mọ̀ náà ni wọ́n sọ. so bá yé èèyàn ṣe máa máa run lójú yín lẹ máa máa wá káàkiri ṣé èèyàn ló ní kẹ́ lọ́ọ́ bá yé yín jẹ́ ni ṣé èèyàn ló bá yé yín jẹ́ ni. ṣé bẹ́ẹ̀ fẹ́ ṣe ẹ fẹ́ fìdí gba máìkì ni àbí kí ló kan ayé àwọn èèyàn tó jẹ́ pé tẹ́ bá ti bà ayé yín jẹ́ tán ẹ máa mú ayé ẹlòmíì ẹ máa. which bros tẹ́ bá ti rí bros kọ̀ọ̀kan tó bá ti ṣe nonsense i don't read comment at this moment please put your red ẹ kàn bá mi fi angry face sí hmm. ẹ bá mi mark ẹ so i will know and i will notice that and i will block the person màá ṣàṣìkànga wọ́n á dẹ̀ kéde kú ẹ̀. Hmm. am going to show it now ǹjẹ́ mọ̀ pé láti ọjọ́ tí wọ́n ti mú sọ títóbi rẹ̀ ọjọ́ tó ti wọlé géèmù tó ń lọ nínú church sọ títóbi rẹ̀ ẹ ṣàlẹ̀ tí mo play lánàá I cannot call her today again she will not pick because she have realized that yesterday wọn ò mọ̀ pé ọlọ́run ṣe mọ̀ pé mò ń wora mi pé mi ò mọ̀ ríra mi lórí page many people I mean lórí eh, page yìí àmì lórí eh, bíbáyìí àti orí page mi ni mo ti lọ ṣe é you understand me many people was they didn't see me on time All possible come má sọ̀rọ̀ tó bá yẹ pé mo ti fún ní àlá because òun náà á ti follow me pẹ̀lú another àti tó yẹ pé mi ò ní but ọlọ́run mo ń wò lánàá yẹn pé báwo ni mi ò ṣe rí ara mi ní bíbà àṣọ ọlọ́run kò fẹ́ kí n ohun yẹn gbà sílẹ̀ ni because they be smart to bá Jeru. àná ìtọ́ pé mo ti sọ̀rọ̀ pé mo fẹ́ pe ẹnìkan kí tó sọ̀rọ̀ ni kò ní gbọ́ wọn máa ti sọ fúnra wọn kọ́ máa gbé kan ti sáré pé ìyẹn ni mo ṣe pé ẹni tó gbé mi lọ sí ṣọ̀ṣọ́ títí obìnrin nìyẹn o àní àjọ tọ́jọ́ ti wọ inú ṣọ́ọ̀ṣì sọ́jútó tó ti lọ bá sọ́jútó bẹ̀rẹ̀ nílé tó ń pìtẹ́lì wípé òun ò mọ alfa babatunde rí bàbá kan ìyá kan ló bí ìyá tiẹ̀ àti bàbá bàbá bàbá babatunde ó dẹ̀ ti lọ bá babatunde lákùrẹ́ tí ìyẹn fún lówó o ó gbowó lọ́wọ́ ẹ̀rí o ó jẹ pé ó jẹ ta ẹ̀ o ó pìtẹ́ bí pé kò ṣe nǹkan kan because ó mọ̀ ń pa ẹ̀ wọ́n wá sọ pé kó ta ẹrù babatunde ńgbà tí wọ́n ní láì kú ẹ̀gìrì ṣé wọ́n máa ń fa ẹ jókòó tì mí ẹni gbogbo nǹkan yóò máa tà tán ni gbogbo tẹ́ kó jọ gbogbo tẹ́ bá fọwọ́ bẹ̀ mí gbogbo tẹ́ kó jọ ìwọ òkó nǹkan kan jọ ná hmm. ṣùgbọ́n gbogbo tí owó lè rà tẹ́ bá ní àti tówó lè rà tẹ́ bá bẹ̀ mí kí finance mi kó go back bí mo ṣe rí bí mo ṣe pàdé yín gbogbo yín gbogbo tẹ́ fi ẹyọ kọjọ ẹ máa fẹ́ kú tà á gbogbo tí owó lè rà máa sọnù lọ́wọ́ yín gbogbo ìpátá lẹ máa sọnù torí pé ẹ ń ṣèkà fún ọmọ ọlọ́mọ ẹ ò ẹ máa pa èèyàn Cause simply because you want to eat, you want to take care of your own children, you want to take care of, of your own self, you want to buy cream. Ẹ máa bá yí aláyé jẹ́, òjòdì òkè kò ní yẹ ẹ́. Òjòdì òkè kò ní dáa fún ẹ. O ní wọ́n wọ́n plan nínú ṣọ́ọ̀ṣì. Gbogbo géèmù wọnú ṣọ́ọ̀ṣì. Ìwọ ìyó olórí burúkú ẹ náà kẹ̀dẹ̀ wọ́n máa pàtẹ́wọ́ fáwọn APC o. Àbúrò ẹ wọ́n kúrò ọmọ kí ló fún wọn ní àdíyà àwọn tó gbọ́ ọmọ. Wọ́n gbé ọmọ ọmọ gẹ́ẹ̀yẹn ò sọnù. Wọ́n plan fún sọtítóbi rẹ̀ ni kó jáde sí ìta ìwọ ìwọ ìwọ rọ́kọ̀ ṣòdì òkè ìpè o ò gbowó lọ́wọ́ Babátúndé rí ó máa wà lóòtẹ́ẹ̀lì Àkúrẹ́ ó máa sanwó ó máa sanwó òtẹ́ẹ̀ ṣó olóòjú lọ kò ní dáa fún ẹ o ṣiṣẹ́ sọ́wọ́ ẹ̀ ní àbí ẹ ó sínwín ni èló ta ni wọ́n fún lọ́wọ́ rí kó máa gbà kiri náà ni mo ṣe declare mo máa ṣe shark máa máa ṣe lọ for good one week máa máa sọ ẹ yé fún àwọn celebrities lówó stop nonsense they are working how can you be giving people that is working for money they will be asking for money kí ló fẹ́ fi because wọ́n fẹ́ raṣọ wọ́n fẹ́ proof fún yín pé wọ́n jù yín lọ wọ́n máa ṣe money and ní on you? ní owó ṣe kinní kan stop doing that rubbish. o lọ sí ìlú Àkúrẹ́ o pretend wípé o mọ Babátúndé rí a lot of game going in that church a plan fún simply because exactly game nígbà tí mo rí báyìí tí mo wo game yẹn báyìí àní wọ́n ń purọ́ mọ́ mi wọ́n bẹ̀rẹ̀ sí ń purọ́ mọ́ mi àwọn MC gbogbo ayé yóò ní da wọ́n máa ní máa forgive o forgive ayé ẹ máa fẹ́ kúsẹ̀ gbogbo babaláwo yín gbogbo àfọ́ yín gbogbo oníṣègùn yín ẹ wo gbogbo wọn pátá ni wọ́n máa sin ọmọ wọn yèké èpò sọtaya wọ́n ti pín ọlọ́run ọ̀run mo dẹ̀ ní kó dìde wọ́n ní wọ́n pọ̀ ẹ mọ̀ pé ní nẹtíwọ́ọ̀kì káàkiri àgbáyé ṣùgbọ́n ọlọ́run náà dìde all over the world you don't the you don't touch the people of God. You don't touch the people of God. I'm a child of God. I can open my mouth and tell you, oh ah, ọmọ Ọlọ́run lè mí ṣe. Touch no my prophetess. Do my pro I mean, touch no my anointing one. Do my prophetess no harm. You don't know me. Any mommy, any Ẹni rí You don't know person that is in me you think the ordinary person will just mama mama ma ẹnìkan bá ní problem ẹnu ẹnu wọn dẹ̀ máa ṣe mí wọn dẹ̀ máa sunkún tiro you think it's all you think o rẹ̀ pé ordinary person máa ń nírú gift tí mo ní ni it's not for everybody that's why mo ṣe celebrate ẹ̀ tí mo celebrate lẹ́nu. people don't just have my and again wọn ò bí ẹ wọn ò bí gbogbo yín dáadáa sẹ́ẹ̀ àlọ́ torí pọ́lọ́ ń sọ pọ́jọ́ ẹ̀sìn yín máa déńjọ́ kan ẹ̀yin apanimágbowó obìnrin apanimágbowó ayé kìlà ni ẹ́ you a killer you a destiny destroyer oṣodi òkè olórí burúkú ó ní níbi di fry pan ọyàn ọlọyàn o ọyàn ọyàn yẹn bí ó ní ọyàn o ó ní ọyàn you understand me but ìdí ẹ̀ by pẹ̀lú báyìí ni ugly bù tẹ̀tẹ̀ ti búra tán ṣé o mọ̀ pé ńgbà tó ń gba gbogbo nǹkan dẹ̀ ti ṣe ń sìn abẹ́rẹ́ ò lè gbà mọ́ torí pé so gbogbo owó búkì owó búkì ọ̀ṣádáre lẹ́ẹ̀ fi gba abẹ́rẹ́ tán lẹ́ẹ̀ fi ra kírìmù tán ṣọ́ọ̀bù tó ti jẹrun ó lè ṣòwò jèrè èèwọ̀ ìwọ ń ba ayé èèyàn kan jẹ́ máa plan síbi kan ìfẹ́ kan wọ́n ṣe máa sọ pé kán lọ ta mọ́tò yẹn tó bá gbé wọ́n ti ta mọ́tò Babátúndé ó máa jáde ńgbà yẹn wà ní òun dá ní òun mọ̀yàn kán wá jẹ́ kóun wá lọ rí adájọ́ á tún fi connection systematically tún lọ connect mọ́ adájọ́ you understand wọ́n á tún máa ní kán máa jẹ́ lọ ní nǹkan tí géèmù tẹ́ ti gbá lẹ́gbẹ̀ẹ́ mi tán wọ́n máa máa gbólówó wọ́n dẹ̀ máa bà ẹ́ jẹ́ fáwọn èèyàn pé gbọ́mọgbọ́mọ ni o ó ṣe kìnnìkan ni o ó ṣe kìnnìkan ni o mo ní géèmù yẹn ayé yín ò ní bàjẹ́ ayé yín ti bàjẹ́ sẹ̀ ayé yín ò ní daṣẹ́ gbogbo ẹ̀yin tí ayé yín ti bàjẹ́ tẹ́ máa bàjẹ́ aláyé jẹ́ ó pretend pa bí pé òun ò mọ sọ́sítọ́bì rẹ̀ rí ó wọnú géèmù let me tell you ẹ̀yin family sọ́sítọ́bì rẹ̀ tó bá ṣe tán sì kẹ́ lọ́ọ́ máa dìde sí ìyàwó ẹ̀ mi ò ní bú yín torí ọlọ́run sọ pé kí n sọ̀rọ̀ yín bọ̀dì ìyàwó ẹ̀ ń bẹ̀ mí gan ẹ̀ẹ̀mọ ẹ̀rún kan bẹ́ẹ̀ yẹn pé torí ọkọ òun kí n jọ̀ọ́ ọlọ́run kàn fi bò yín láṣìírí ni o jésù yẹn ńgbà tó máa wá sí ìdílé àwọn kan wà tó pé ọlọ́run á kàn ti wò pé àwọn ilé ayé wọn ti bàjẹ́ jẹ́ ká fún wọn lẹ́nìkan wọ́n léèyàn jẹ́ babatunde alpha babatunde samuel wọ́n kàn fi bò yín láṣìírí ni káṣí yín má bàa tú tẹ́ ẹ bá lọ fọwọ́ ara yín pa ògo yín kò tiẹ̀ kú òun kùtì torí èmi ṣe kí ọlọ́run rán mi torí iṣẹ́ tó sì fẹ́ ṣe pọ̀ i'm telling you iṣẹ́ tí ọlọ́run ràn ó sì pọ̀ gan. ẹ má ẹ ẹ stop torí family náà ni Oṣòdì Òkè olórí burúkú family òṣì family olórí burúkú àwọn family tó máa ń pa ògo jẹ ògo lé wọn náà máa hàn ní mọ́ olòṣì àwọn olòṣì ẹlẹ́yẹ òkùnkùn ajá ló jẹ òkú jésìbẹ́lì ó ṣe bí òkè òkè tó o bá ronú kó àjà ajá ló máa dòkú ẹ. ọmọ mi fún àìlà fẹ́ jẹ kán máa kó wọn sórí Facebook kán máa celebrate wọn ọkọ ọmọ ẹ fáyìn ó ju ọkọ yàbí ọkọ ẹ̀yìn ò bá gbọ́ ọkọ ẹ̀yìn jáde kó rí ọkọ tó ń ti fọwọ́ nù lára ọkọ tó ọkọ gbẹ̀wù dání ọkọ dìdì rẹ̀ ọkọ tó máa wà ń lé ọkọ jókòó síbẹ̀ yẹn àwọn lọ́ríjìnà làwọ́ fomi lò dìdìrín dìran bàbá yẹn ò ṣẹ̀mí ọjọ́ kan náà ló bá ń sọ fún mi pé ọkọ òun náà irú iṣẹ́ tèmi ń ṣe tẹ́lẹ̀ lòun náà ń ṣe mo ní irú iṣẹ́ wo mò ń ṣe ló fẹ́ ó bí kó fẹ́ ti ọkọ ẹ̀ sí mi bí ó máa mi àbólórí burúkú ló pè mí mo wá wò ó mo jókòó má jókòó má máa wúra mi pé kí làwọn eléyìí rò náà ẹlòmíì nínú wọn ò dẹ̀ nímọ̀ pé mo mọ̀ wọn o mo mọ̀ wọn dáadáa ìgbà tó máa lọ jókòó sí wa ní national theatre tí wọn ò tí ì pé tó jẹ́ pé ó ń wá fèsì bẹ́ẹ̀ ni kẹ́mi àtìrètí má sí mọ́ tí ilẹ̀ ti bá pààkì ọ̀kẹ́rẹ́ yẹn táwọn bá ní fíìmù ní national theatre ńgbà yẹn bóyá tá bá lọ Rónkẹ́ àti one other lady kan báyìí dúdú báyìí ó máa tẹ̀lé wa you know this girl máa jókòó first day tí máa kọ́kọ́ rí ó kàn jókòó ó di yóò dirun lọ sẹ́yìn báyìí ó ti bóra náà ó wọ ṣòkòtò ó kàn jókòó ó ló bá ń fún gbogbo àwọn èèyàn ní face ó ń wá kán pé ń gbogbo àyẹn national theatre náà máa lọ jókòó sí táwọn ògògó yẹn àwọn gbogbo ẹ̀ tán bá ti rí wọn wọn máa wí lè rí ó wà okay ó lè ó wà presentable ó fine wọn lè lò that's the way they kò mọ òun ọ̀ní mọ̀ mí kì í ṣẹgbẹ́ ìyá láyé ẹ̀ bọ̀ yẹn kọ́ mo fẹ́ sọ fún ẹ bí yòòyò ọlọ́run kẹ ọlọ́run oní ẹni star àmì ẹni gift ẹ̀ dẹ̀ ń lò you don't use that your star your gift to destroy other people's. ó ṣe de òkè ẹ tún lọ wò ó bá ní kí n ṣó o mo lè ṣó o kí nìyẹn sìn. ó sọ̀rọ̀ ó ní madam àwọn tó wọ́n ni ìyáláyé ẹ̀ in tó ṣe ni mò ń sọ orí yín burú stop using bad uh, this thing on, online lọ tó o bá lọ fẹjọ́ mi sẹ́yìn tó bá report mi gbogbo ọmọ tó o bí ló máa sin ọmọ ò ní sin ẹ́ hmm. tí n bá ti purọ́ ọmọ yín èpè yẹn kó má ṣe lórí yín ṣùgbọ́n tí mi bá ti purọ́ ọmọ yín tẹ̀lé ronúkúwàdà gbogbo èpè àti tí mi ò ṣe ló má máa ṣe lórí yín lórí àwọn ọmọ yín ayé tẹ̀ ń bàjẹ́ yẹn ayé yẹn ayé yẹn ó dájú ayé yín lọ ẹ dá ayé kankan ẹ dẹ̀ dá anybody you stop destroying lives ó pretend wọ́n wá ní wọ́n wá ní kán ta mo máa ṣó o Bukola Ọ̀ṣádáre may her soul rest in perfect peace then mi her soul rest in perfect peace ó jẹ owó lára Ọ̀ṣádáre tó yẹ pé nígbà tó parí iṣẹ́ Ọ̀ṣádáre tí Ọ̀ṣádáre kú báyìí sìn tọ́jú tóbi rẹ̀ ló kàn Rónkẹ́ ọjọ́ kan síbì kan ó ṣe bí pò mọ nǹkan Magdalene tí Jésù gbà lẹ̀ níjọ́ lọ́wọ́ okú òkúta ó mọ̀rẹ́ kò tiẹ̀ tán wọ́n Jésù ṣé ìwọ ò jẹ owó Babátúndé rí ṣé o mọ̀ ó gbé sójú gan ni ipe ẹ̀yin lẹ ń ṣe nǹkan kò sí nǹkan kan tẹ́nìbọ̀dì lè ṣe sí i nígbà tó dẹ̀ wà mẹ́ẹ̀ náà sí nǹkan parapọ̀ ìyẹn ni olórí burúkú ti ẹ̀yẹ́ ṣe ń sọ pé ẹ ṣé kì í ṣe december mi ìgbà tó bá parí election máa rì sí lẹ́sìn bàbá gbogbo yín àṣírí yín ò lè bò àṣírí rẹ ò bò àṣírí rẹ ò bò lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ fún. ìrètí ọ̀ṣadáre ti kú àbí the next place to get money is to destroy your cousin. alpha babatunde òun àti oṣòdì òkè first cousin ni wọ́n ìyá Oṣòdì Òkè àti ìyá Babátúndé ìyá kan bàbá kan ẹnìkan nínú wọn wá pè mí ọmọ onítíátà kan pè mí lákùrẹ́ ńjọ́ yẹn ó wá fẹ́ máa fọ̀rọ̀ wọ́rọ̀ lẹ́nu mo sọ mú tó bá jókòó sí máa jókòó lu tùsí mi ò sọ <laughs> mo kàn wò wọ́n dá èmi kan rẹ́rìn kò tí ì ṣe nǹkan burúkú o torí géèmù kan lè má yẹ lómi nínú wọn hmm, géèmù lè má yẹ lómi bọ̀ wọ́n máa lò wọ́n láti máa lù ẹ́ lẹ́nu Hmm, wọn ò mọ̀ wípé tó o bá ti ń bẹ̀mí sọ̀mọ́ ló máa kà èèyàn tó jẹ́ gangan wàá sọ tó bá ti yá torí ẹ̀ many people dey judge me ẹni tó bá wù mí láti bá sọ̀rọ̀ and èmi mi o I don't judge people but I don't want you to call me at the wrong time I don't judge you because n ti bá sọ fún ẹni kọ̀rọ̀ màá jáde wá sọ. So. so those of you àtẹ̀yìn ọkùnrin tẹ́ bá play game lára mi tó bá jẹ́ politician jẹ́ kórìí ẹ̀ kó pé kó má bàa káyè má bàa bàjẹ́ you don't play game with me you don't do what don't play game with me because I don't play game with people because ayé kan ló wà when you play table tennis with people's life tó bá lọ crack tó bá lọ bàjẹ́ tó lọ fọ́ ẹ wàá fi sílẹ̀ ẹ wàá ṣe gbójú pẹ́rẹ́ bíi pé ẹ̀ mọ nǹkan pa ẹ̀ you don't play game with me because I don't play game with people's life ọ̀ṣádàrẹ́ ti kú o àti jẹ́ ti tán fún ẹ ta ló ti tán níbi ibẹ̀ yẹn ó tún ku sísítà ẹ̀ mo ń bọ̀ ìwọ tó o bá sẹ̀ndí mẹ́sẹ̀jì mi yìí ọlọ́run màjẹ́ ó jẹ́ nǹkan tó dáa tí ò bá ti dáa báyìí ẹ má bínú mo ń bọ̀ o bóyá ènìyàn ń wájà mo fẹ́ mo fẹ́ wò ó. Bluetooth mode. mo ń bọ̀ ẹ má bínú. You are now connected. ìdìde Édẹ́nì ni wọ́n ti kó bá gbogbo adarí wọn. Hmm. ibi agbárí ló ti tún kádàrá dún níyàn well anyway I think it's the word of God. Please charge. But don't send me. I'm not interested. Okay? Thank you. It's the word of God. But I'm not interested. Don't distract me. wọ́n ní kán ta èèyàn wà nínú wọn purọ́ mọ́ kẹ́ ẹ lè mọ̀ pé bí wọ́n ṣe wá ń jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó le ní ọ̀run máa yẹn òun kọ́ ló gbọ́mọ o kò gbọ́mọ o mo ní ẹ jókòó dáadáa kẹrò owó báà lèèyàn ṣe máa wà nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ tó máa ti establish bẹ́ẹ̀ yẹn tí ó máa wá sọ pé ókè o wọn ló fẹ́ lo ọmọ irọ́ ni wọ́n pa tí bá ní mò ń sọ̀rọ̀ is a game ní tán ti ṣe èmi tán dìde wò mí tán bẹ̀rẹ̀ sí ń purọ́ mọ́ mi tán bẹ̀rẹ̀ sí ń purọ́ mọ́ mi wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni o little change tí mo ní yẹn ni wọ́n fẹ́ gbà á wọ́n ṣàpín bó jẹ́ kọ́bọ̀kọ́bọ̀ wọ́n ṣàpín wọn tó ń ṣe nìyẹn tó ṣà ń ṣe nìyẹn kán ba yéèyàn jẹ́ kán pín kogun ẹ̀ ìyẹn ni máyẹn wà nínú bẹ̀yẹn sì bó ṣe ó ra mọ́tò alára ó ra fàjèrè ó ní èèyàn nobody could stand láti sọ pé òkè wọ́n fẹ́ gba lọ́ọ̀yà wọ́n fẹ́ gba sáǹsì pé òkè o bóyá tẹ̀ máa ni wọ́n yá wọn lówó ni kò sí wọ́n ní kàn ta properties ẹ̀ lẹ́yìn tí wọ́n ti sun ṣọ́ọ̀ṣì níná tí wọ́n banalize gbogbo nǹkan ẹ̀bẹ́ yẹn tí wọ́n tún purọ́ mọ́ kí ni wọ́n tẹ̀ láti ṣe wọ́n ń sọ pé kò ní jáde wọ́n dẹ̀ ń fẹsẹ̀ tọ́ pé kò ní jáde òun náà Ronke Oshodi Oke náà she's also a APC APC ni na APC ni na ṣé kò glad somewhere. èèyàn ni ó dẹ̀ ṣe bíi pé òun ò jẹ owó bọ̀bọ̀ yẹn rí ó jẹ́ bíi ó ṣe bíi pé òun ò rí bọ̀bọ̀ yẹn rí pé wọn ò tiẹ̀ kò tiẹ̀ sọ̀rọ̀ bíi pé wọ́n tán èmi ò máa gbọ́ last week màá ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ Oṣòdì Òkè ìrètí ìrètí ti i mean Ọ̀ṣádàrẹ ti kú Búkì Ọ̀ṣádáre ó mà ti kú o o tún ti bọ́ síbòmí bó o ṣe wá sọ́dọ̀ mi ń jọ́ sí ẹ̀yin mọ́ ní gúrùpù yín nǹkan tẹ́ máa ń ṣe nìyẹn òjálé onílé fibo tiẹ̀ ọ̀bàyéjẹ́ agbélépawó nọ́mbà wánù a ìkà ìkà ìkà. èèyàn ayé níkà o ayé níkà ẹ jẹ́ kí n ṣó o ọ̀ṣádàrẹ yẹn ibi gbà tó kú ó sọ tó o bá ti táyé ẹ wá kó o tuyàn èdè tó pè nìyẹn tó o bá ti táyé ẹ wá kó o tuyàn yẹn bí pé wọ́n rẹ́yìn ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ṣe bíi pé ẹ ṣe èèyàn tẹ́ ẹ máa lọ kí Babátúndé nínú ọgbà pé ṣebí kò dẹ̀ ń ríyàn ń ta adẹ̀tí lọ́rin náà gbà wọ́n sì gbogbo yín pátá ẹ̀yin ọ̀tá yẹn ẹ gbọ́rọ̀ olúwa nítorí gbàdìde sí iṣẹ́ olúwa kí ilẹ̀ kó gbé yín mì jésù jíǹde ṣùgbọ́n ní ọjọ́ tí jésù jíǹde àwọn aṣọ́bodè àwọn monitoring power òkùnkùn gbogbo àwọn ìkà ni wọ́n ṣe kí ni wọ́n ṣubú bí ẹni tó kú ó yá ẹ gba ọjọ́ ikú ti yín bẹ́ẹ̀ ni torí gbàdìde sí iṣẹ́ ọlọ́run bàbá ògo bàbá mi ọlọ́run tó dá ayé àti ọ̀run bẹ́ẹ̀ ni kò ṣe personal relationship kì í ṣe personal interest ni mo níbẹ̀ iṣẹ́ olúwa lẹ́dìde sí ẹ ti ṣiṣẹ́ Òṣòdì Òkè iṣẹ́ tó ṣe àwọn ibi tó fẹ́ gbà yẹn kò tẹ́ àbùkù kàn ẹ́ nígbà tó ti ṣiṣẹ́ mi kò sẹ́ni tó bá ti fẹ́ tó bá ti fẹ́ tó bá ìfẹ́ máa ṣiṣẹ́ rere lọ ó lè máa ṣì máa dún kó máa ṣe bí ipò ṣì wà ní kankan mt ọlọ́run ọjọ́ tó bá ti kọwọ́ bọ̀ tó bá sọ pé o fẹ́ tọ̀ṣì èmi láti ṣe mí níbi ọjọ́ yẹn lọ́lọ́run ṣe kíni ló ti mt ayé ẹ̀ madam please that is burning okay okay go don't waste your data again poverty people i wait i i block you okay i block you already sotigba come má bàa waste data i block you so don't waste your data ẹnìkan sọ pé na by force mo ti bá mo ti block ẹ mi tètè rí ni. ìwọ tó ń sẹ́ndì mẹ́sẹ̀jì mi látẹ̀ nǹkan báyìí tó bá ti ṣe tán ìwọ ṣàrọ̀ra block ara ẹ uh, continue to send message to me so wọ́n ti want to fly mo ti ṣe ìpè fún yín continue To bá ti ṣe tán àsẹ́ndì ẹ mọ mi ò fẹ́ mọ tó ń send to me for this moment To mo mọ̀ pé evil ni ẹ́ i'm not talking about coming back to me for help but why tí ó fi ń ṣe burúkú tí oṣooṣi òkè fi ń ṣe bí. kò dá sí rí o kò pé o kò lọ béèrè lọ́wọ́ ẹ̀ kò béèrè lọ́wọ́ ẹ̀ rí o to show that she is also part of the game. do you know what? Jesus Christ was crucified. àwọn ẹwọ nǹkan tó ṣẹlẹ̀ Magdalene ó lọ wo Jésù nígbà tó tiẹ̀ ti kàn án mú àgbélébù níbi tí wọ́n gbé sí tán tẹ sí ó tún gbé nǹkan lọ síbẹ̀ nítorí pé ó mọ̀ pé ẹ̀sùn tòun ó máa pẹ̀lú àwọn nǹkan tó bí àwọn ènìyàn nínú ní ìgbà yẹn lára nǹkan tó sì dìmọ́ nígbà yẹn náà ó pẹ̀lú àwọn nǹkan tó fi kan Jésù àwa fẹ́ so kò fún àwọn èèyàn pa kò jẹ́ ká pa a fẹ́ mú Magdalene ká fi ṣẹ̀sín ó gbà á lẹ̀ eléyìí á máa dí wa lọ́wọ́ kò ó Ọlọ́run gbà ó mọ̀ọ́re ìyẹn Magdalene òun ṣé kò jẹ oúnjẹ Babátúndé rí tí ò bá tiẹ̀ jẹ́ owó Babátúndé rí tí ò bá dẹ̀ tí Babátúndé ò bá sanwó tẹ́lẹ̀ tí ò ṣe dáadáa fún rí ẹbí ẹ̀ ni for you to know that Oshodi Oke she's evil let me play this thing for you ẹ wo torí ó lè dàbí pé kínní bóyá ó fọwọ́ kan orí ẹ̀ bóyá kò fọ ó ní ìrètí ẹ̀mí ọ̀sá ẹ̀mí ẹ̀mí búkì pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o ó dàárọ̀ o ó dàárọ̀ o ńgbà tó kọ́kọ́ yọ ní kàn fi kinní sí ó ní kàn fi ẹ kámẹ́rà sí káwọn èèyàn rí òkú ẹ̀ ó ń ṣe nǹkan tọ́kàn máa lọ sí tí wọn ò ní jẹ́ kí wọ́n mọ̀ o ẹ ó wá dúró síbi orí ẹ̀ ó kúnlẹ̀ ó wá fọwọ́ sí ẹ tó bá ti táyé ẹ wá kó o túyàn o kí ni ìtumọ̀ kí ni ìtumọ̀ àbẹ́ ẹ̀ tí ì gbọ́ òrùka dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ tó bá ṣe fẹ́ lọ sí ọsibítù yẹn tó fẹ́ fọ́ kàn kí ló fi òrùka wà lọ́wọ́ ẹ̀ fún fáǹsì òrùka ni wọ́n ń gbé sọ́wọ́ èyí tó wà lọ́wọ́ sáríà náà fáǹsì òrùka ni o ṣùgbọ́n òrùka ògùn ni tó bá ti fi kun orí ẹ̀ kádà rẹ̀ ó ń ṣéǹjì. then mm. ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà léèrè ni o Bukky ó dàárọ̀ òkú ẹ̀ ń ṣòkú tán sí lásán táwọn èèyàn kì í mọ̀ o òkú Bukky rèé o Bukky tó ní kánsà tá à ń bá tọrọ owó lórí social media ń rèé o ó ti kú láàárọ̀ yìí o ó dàárọ̀ o Bukky ó dàrínà kó dojú àlá o ẹ ṣe káwọn èèyàn rójú gbogbo ọmọ nàìjíríà pátápátá gbogbo yìí la dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ẹ máa wo ẹ máa wo oníkàwé èèyàn rójú òun. owó tẹ ọmọ nàìjíríà dá owó tẹ dá gbogbo owó tẹ ṣe gbọ́ ó ní ó dàárọ̀ o ìgbà tí wọn ò tí rojú oníkan fi sójú nǹkan balẹ̀ sọ pé ókè ṣótiyé ó dàárọ̀ o ó dàárọ̀ o ńgbà tó wá ṣe tán ó dàárọ̀ o ó dàárọ̀ o ó wá kólẹ̀ síbẹ̀ ó dàárọ̀ o ó dàárọ̀ o ó dàárọ̀ o tó bá ti táyé wá kó o túyàn o kó o túyàn o kó o túyàn o ó fọwọ́ kàn lọ́wọ́ ẹ wo ṣe rí eléyìí kò ṣó ẹ̀ dáadáa màá ṣí ẹ̀ lórí fídíò mi ṣótiyé màá ṣí ẹ̀ sórí wọ́ọ̀ mi ẹ lọ́wọ́ dáadáa òrùka wà lọ́wọ́ ẹ̀ òrùka yẹ kí ni ó ń ta bá ń tọrọ owó lórí social media ókè ní tí mo wá fẹ́ analyse mẹ́ẹ̀gẹ́ yàtọ̀ sí bó ṣe fọwọ́ kan yẹn ńgbà tó gbé ara eléyìí náà kẹ̀dẹ̀dẹ̀ jẹ́ ń sọ fún yín kó tó di pé búkì ikú tó pè ní ọ̀ṣádáre yìí gbogbo fámìlì ló ní ó ti filẹ̀ lọ o kò lẹ́bí kankan mọ́ o kò ṣe kiri kan wọ́n máa lé gbogbo wọn sẹ́yìn ni torí owó tó bá fẹ́ owó tó bá ti rí gbà káwọn yẹn má bàa síbẹ̀ it's a game it's a froster. it's a killer ṣó ti yé wọ́n máa kọ́kọ́ aṣọ léètì ẹni yẹn wọ́n tó pa á ṣó ti yé wọ́n ti wọlé sí gbogbo àwọn fámìlì irú sọ́sí tóbi ẹ̀yìn náà sí wọ́n ti wọlé sí àwọn fámìlì ẹ̀ lára o ẹni tó náìsì báyìí sí ọ̀ṣadáre nígbà tó ń ba tọrọ owó lórí Facebook kò máa sọ fún ọmọ pé eh, alpha babatunde sọ títóbi rẹ̀ kò máa sọ pé fámìlì òun ni kò máa sọ sí i ó dẹ̀ ń ṣe kínní ó dẹ̀ ní ṣe bí politician ni gbogbo ló ń fìdí gba máìkì káàkiri gbogbo àwọn politician ni wọ́n máa mọ̀ lóṣòdì oṣòdì yẹn náà àbí ẹ máa rí ẹgbà tí mo sọ pé politician wà wọ́n máa tọ́ bá ti parí ìgbà tí wọ́n dì pẹ̀lú mi náà ẹnìkan wọ́n sọ i will say whatever nǹkan sọ ni wọ́n ní ní táwọn bá ti ṣe lẹ́kọ̀ọ́ wọ́n sọ pé àṣegbè ni pé bàbá Bọ́lá Tinubu ló ń tì wọ́n lẹ́yìn nǹkan tó sọ nìyẹn pé bàbá nǹkan tó sọ nìyẹn pé táwọn bá ti ṣe lẹ́kọ̀ọ́ ń pé àṣegbé ni tó bá ti ṣe fúnyàn ní nàìjíríà pé àṣegbé ni tó bá ti lè oh my god that's too bad ọ̀dọ̀ bàbá mi yẹn lè má mọ nǹkan o i'm telling you because tí bàbá yẹn náà bá jẹ́ ní tó bá ń destroy ayé èèyàn ó yẹ káyé tí wọ́n gan destroy káwọn má rí jẹ àbí àwọn tó súnmọ́ irú àwọn MC yẹn káyé wọn ó yẹ kí jagabago kó fàyè wọn ṣètùtù ni tó bá jẹ́ àwọn báwọn ṣe ń fẹ̀yàn ṣètùtù ṣètùtù ṣètùtù yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni jagaba ń ṣe tutù ni ó yẹ kí wọ́n fi àwọn gan ṣe tutù torí wọn ò yẹ nílùú bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó dàárọ̀ ó dàárọ̀ tó bá ti táyé wa ó ṣe kùrùkẹrẹ bí ipò fẹ́ràn ọmọdé yìí tẹ́ bá wo sí ọmọdé yìí náà tó kú wọ́n ń lé gbogbo èèyàn sẹ́yìn fún ni a máa ṣe bíi pé wọ́n ń tọ́jú àwọn ni tó bá jẹ́ pé wọ́n ṣe ní kó ta mọ́tò wọ̀nyẹn tó bá ti tà báyìí ìgbà yẹn ní Ronke Òṣòdì Òkè ṣe máa píà á wá píà bíi pé ó fẹ́ bá lọ bá wọn rí adájọ́ wọ́n ti pè mí wọ́n níṣẹ́ káwọn lọ rí ọ̀nì mo ní for what àwọn kan pè mí wọ́n níṣẹ́ káwọn wá àwọn celebrate kan lẹ́kọ̀ọ́ náà kan múra kan lọ rí ọ̀nì mo ní fún kíni ẹ̀ ń gbọ́ wọ́n fẹ́ fi system náà ní ọkàn fẹ́ lọ wọ́n tún fẹ́ lọ introduce ara wọn sọ́ọ̀nì ọ̀tọ̀ ni wọ́n á create problem nu ayé wọ́n máa fi make owó wọ́n máa fi gbádùn wọ́n máa fi ra cream wọ́n ọ̀dẹ̀ ní kọ́tọ́ fẹ́ fi ṣe náà ju pé kọ́ kàn ra nǹkan jẹ kọ́ ra aṣọ wèrè kọ́ ra china made kọ́ sori burúkú kọ́ gba abẹ́rẹ́ kọ́ ra cream kọ́ sori burúkú wọn kò sí nǹkan tán kò sí nǹkan kan jù bẹ́ẹ̀ lọ kán dẹ̀ wá sórí social media kán dé kán lọ sí láàbù àbí bọ́n náà ti ń da fọ́tò kí wọ́n bá wọn tíǹtì ojú wọn kán bá wọn gbé gbogbo kínní kán ṣe wọ́n bí èèyàn tí ayé yẹ kán gòkí kán pààrọ̀ kádàrà wọn totally kán wá dàbí angel of the demon kán gbé wọn kán wá ṣe bíi pé wọ́n jẹ́ èèyàn pàtàkì kán wá gbé wọn ṣáínà ṣe mí lóore ó tán kán máa create impression káàkiri fáwọn èèyàn wípé àwọn wà òkè ìwọ tó o lè ṣe búkì báyìí ọ̀ṣádáre títí ó fi kú ṣó láìkí ẹni ọmọ bàbá ọmọ ìyá ẹ̀ mà ní àkúrẹ́ mà ló ti wá kì í má ṣe pókàn wá látàkúrẹ́ nìkan ẹ̀gbọ́n àtàbúrò mà ní ó mà ti jowó ọkùnrin yẹn rí tó wà lábú tó bá ti wà lóòótẹ́ tó yẹ pé èèyàn ló máa sanwó tó ti wálé tí èèyàn máa ṣe èkuru kẹrẹ fún eléyìí kò mà ṣe bí pé nǹkan kan ṣe mọ̀ pé mo ti sọ sórí tèmi báyìí ní tó ṣe fún mi ṣe ti rí mo sọ tọ̀ṣádáre bá àbẹ́ẹ̀ rí ẹtù ti bọ́ọ̀lù tó ṣẹlẹ̀ sí ti ìtàn sí tóbi rẹ̀ ọ̀ṣádàrẹ̀ ti kú mọ́nì ni wọ́n ti gbowó gbogbo owó tán gbà pẹ̀lú mílíọ̀nù tí wọ́n gbà lọ́wọ́ prophetess Ajayi lọ́wọ́ màmá yẹn ó ti ná tán wọ́n ti bọ́ sórí ìsọtí tóbi rẹ̀ àbí mọ́ọ̀tì wo ni ìsọtí tóbi ni búkì kú ná tí owó ti pin ó ti ná tán agbélépawó ọ̀lẹ́ dàrùn they cannot work o. Oh òṣìṣẹ́ kó dọ̀rùn kó bá ti gbé sọ́nà kó máa ṣòrùka kiri kó máa ṣòwò kiri ni kó máa obtain obtainer ó lè ó lè olójú kòkòrò gbogbo ìwà burúkú ló pé sọ́wọ́ yín kán lọ ta ẹrù sọtí tóbi rẹ̀ bí sọtí tóbi rẹ̀ ṣe ra mọ́tò last born lé wọ́n ń gun mọ́tò mọ́sù mọ́sù ló ń kún kò sẹ́ni tẹ́ ní bábá wá sọ́dọ̀ ẹ̀ tí ò ní ṣe fún àtàwọn ọmọ chọ́ọ̀chì gbogbo yẹn wá parapọ̀ simply because ẹ nítorí pé ó náà ni àgbàlagbà ni nínú ọlọ́run tó gbénú ẹ̀ jẹ́ àgbàlagbà ṣùgbọ́n ó sì ní ọgbọ́n ọmọdé ó sì ń finú wénú gbogbo ìgbà tẹ́rì kọ́dẹ̀ tó máa ní ẹ má jẹ́ kó gun àkúrẹ́ borí hùn kò mọ̀ ẹ́ pógun ìjọgàn ẹ̀yìn gangan ní ogun lóńkè oṣòdì òkè ẹbí burúkú a sọ fún gbogbo ẹbí burúkú iná ló máa jó yín pátá porogodo gbogbo àṣebàjẹ́ apọmọlọ́mọlẹ́kúnjayé gbogbo abínibí tẹ sọ pé ẹ ò fẹ́ rí ògo ìdílé gbogbo yín lẹ ó ṣòfò sọnù bẹ́ẹ̀ ni. Ondo ṣàlọ́ pé ńgbà tí mo sọ̀rọ̀ báyìí tí bá sọ̀rọ̀ mo mọ̀ kan tí mo fi ń sọ̀rọ̀ o ṣe ti rí báyìí àwọn ará Ondo ò dáa púpọ̀ mi ò lè purọ́ fún yín Ondo lèmi ti wá báwo ló ṣe máa wo ẹni tó bá èé. Eh? wọ́n ti bìlí pé títẹ̀ nìkan ò bá bàjẹ́ èdè tó máa ń pè nìyẹn ẹni tó bá ti sọ pé títẹ̀ nìkan ò bá bàjẹ́ tẹ̀ nìkan ò ń da tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú ẹ wojú ẹ dáadáa ẹlẹ́yẹ ni ẹlẹ́yẹ dúdú ajá kò bẹ̀rẹ̀ sí sọ fọlọ́run kó jẹ́ kájá jòkú ẹ̀ fún lájá ló máa jòkú jésìbẹ́rì Rónkẹ́ Òṣòdì Òkè she's evil kò ń ṣe irọ́ o she's evil wọ́n sẹ́ẹ̀tì santidóbi rẹ̀ bàbá fà Babátúndé wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ sínú géèmù mo sọ bí kúlé òpàyàn tòde náà ò lè ríyàn mú ọmọbìnrin yẹn ọmọ yẹn ọmọ wọn yẹn ò sọnù wọ́n plan fún ni ìjọ tó ti wọlé yẹn tó ti wọlé yẹn máa wé páyé ni bọ̀bọ́ ìyá àtìyàwó ẹ̀ ń jẹ báyìí owó tó ń fún yẹn wọ́n bá fún ní ten million kò sí nǹkan kan tó ń fún tó máa jọ́ lójú kò sí bí ìpè kẹ́niyẹn ṣàkùkùn gbogbo ẹ̀ wọ́n ti wọ́n ti máa sọ pé káyì láìkú ẹ̀ gìrì ṣé wọ́n máa ń fọwọ́ ìṣe gbẹ̀dú ni wọ́n ti sọ pé kán ta properties ẹ̀ kán ṣe kinní kan kán ṣe gbá kán ṣàwo òun náà ló máa mú kinní wá ó lè ní wọ́n ná níye kan ṣàmì pé wọ́n ti lórí ó lè jẹ́ òun ló máa mú kinní wá wọ́n fẹ́ ra mọ́tò ìwà máa wò lọ́wọ́ yìí kò ní dáa fún ẹ̀yin máa ń cause problem náà ayé èèyàn tẹ́ máa lè fẹ́ ra property ẹ̀ gbogbo tẹ́ kó jọ àtọmọ yín gbogbo ẹ̀ pátá ló máa kú lójú yín. wọ́n máa ní kí n má máa ṣépè àbí mo ti ṣépè ni Ọ̀ṣọ́dì òkè Ọ̀ṣọ́dì òkè Ọ̀ṣọ́dì òkè kọ́ Ọ̀ṣọ́dì òkè kọ́ kọ́ ṣàbáwa kí bàbá mi ọjọ́ kan mo máa ṣe ṣáàtì kí bàbá mi bá mi wá ọba sóṣòdì kẹ́mi tí tó ṣe tán torí ẹ̀mí sí òbúdọ̀ jẹ́ ọba Ọ̀ṣọ́dì o èmi ọ̀pọ̀sì ẹ̀ ayé máa bàjẹ́ wọ́n ní olè pọ̀ ní Ogun State <laughs> nígbà tẹ́ bá fi àwọn olè àwọn olè bá wà nígboro olè bá olè onípọ̀ báwo àwọn assassin wọn ló pọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n máa ń ayasasinate gbogbo ọpọlọ òṣì yẹn ló wà lórí lórí Ronke Oṣòdì Òkè ọmọọṣẹ́ àwọn olórí burúkú hmm, wọ́n máa ní wọ́n ń purọ́ mọ́ wọn ni tó bá ti yá ẹ̀yin ọmọ onítìátà kan tó bá tà bẹ́ẹ̀ yín ajá àbíwèrè kan tó bá ti rán ó yá kí wọ́n sọ pé kẹ́ máa lọ àtàkì ẹ fẹ́ kú gbogbo yín máa ṣépè fún pátá tẹ máa rìn wọ́gbó lọ máa ṣépè fún yín tẹ bá borí mi ní tẹ bá lọ lé ológun tèmi gbogbo ọmọ yín ló máa kú pátá torí ọmọ ọlọ́mọ lẹ fẹ́ pa yẹn tẹ́ fi ní kí wọ́n pa mí tẹ́ gbórúkọ mi lọ́lé babaláwo àbílẹ̀ olóògùn àbílẹ̀ àfa àbílẹ̀ ẹlẹ́ nìkan máa ní má ṣe pé gbogbo ọmọ yín pátá ló máa kú lójú ẹ̀mí yín gbogbo ẹni tó bá sa oògùn tì mí tó bá sa iṣẹ́ burúkú torí èyí tí mo wí. ẹ mọ̀ pé mo kàn ṣàlàyé mo analyse mo dẹ̀ sọ ní experience mi mo dẹ̀ tún sọ ohun tó ṣe ń bẹ̀ yẹn ìdí bá fi purọ́ kó wá sọ ń ta pé irọ́ ni wọ́n pa Auto Bola purọ́ mọ́ òun ni o aṣù wèrè àsínwín bá ti mọ̀ wọ́n báyìí gbogbo ilé náà ti wọ̀ báyìí ó di ilé ẹkún gbogbo ọ̀nà tí Òṣòdì Òkè Rónkẹ́ bá ti wọ̀ ó ti di ọ̀nà yà olórí burúkú kan ó ti gbé rẹ́dẹ̀ẹ́dùá ńlọṣọ́mọ́lẹ̀ that is it. Lano. And you tell sí lórí chat mi let me repeat myself to you. sọ́títọ́ bẹ̀rẹ̀ kọ́ ló gbọ́mọ o kò dẹ̀ ń ṣe gbọ́mọgbọ́mọ <laughs> bọ̀tẹ́ ẹ bá lọ tọ ọ̀rọ̀ mi ẹ máa rí ọ̀rọ̀ tí mò ń sọ màá ṣe ẹ̀kíní sórí mi ibi tó ti ń gbọ́wọ́lé lórí tó bá tú ayé wá ìyẹn mi pé o ti pàdé òun o ti pàdé ọ̀ràn tó bá ti pàdé Oṣòdì Òkè Rónkẹ́ ṣe ló pàdé ọ̀ràn àwọn kan wà tó bá ti pàdé lọ́yẹ́ ayé àgbákò ló pàdé bàbá àgbákò tó wà lábẹ́ ẹ̀kúta yẹn kọ́ ni and moreover mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lánàá yesterday you know what happen I call one of my eh, èyí tí mo ló gbé mi lọ sí ṣọ́ọ̀ṣì sọ títí rẹ̀ gángan ṣé mo mọ̀ pé mo sọ pé mo ní politician wọ́n fẹ́ máa but ẹnìkan kàn pè mí àwọn èèyàn fún mi ní information if you want to give me information about that what ever tí wọ́n bá ti dì ẹ sọ fún mi ẹ pè mí information ni o somebody called me ó ní pé ìjì princess èyí tí mo ló fẹ́ wọn ní ẹ̀pẹ́ tó fẹ́ yàwó àyàwó ayé ọ̀la tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ṣe politics olórí burúkú kan ọ̀lẹ́dàrùn àwọn alápá ake òun náà yàtọ̀ sọ́mọ onítíátà aláṣẹ o point one ó lọ pè yàn pé ó lọ pè nìkan pé ó dìgbà tó ń bá parí election kí bàbá tó jáde ìyẹn prophet babatunde èèyàn méjì ló sọ fún mi mu ní àbí mò ń lálàá ni àmọ́ pé mo dẹ̀ ti ń sọ pé politician ló wà nídìí ọ̀rọ̀ mo wá pè é mo wá gbogbo ìyàwó wọn ṣà ní ibo ni mo ti gbọ́ mo ìyàwó tún béèrè lọ mò ń tẹ̀ ń bá kọ́ọ̀tì wọn ò dáhùn torí èmi fẹ́ kí mi ò wọn ò bẹ̀mí iṣẹ́ sọ mi ò ní láti gba authority lọ́wọ́ anybody kí n tó sọ̀rọ̀ I'm telling you because God the way God said to me n bá gbé fóònù n bá dẹ̀ pé nígbà tí mo bẹ̀rẹ̀ ṣáàtì lánàá ó bá ní àmà wò ń tì ẹ́ ó kàn rò bóyá èmi jẹ́ bó ṣe máa ń sọ nìyẹn o tó bá ti ṣèkà fún ẹ tó máa wò ó ń tiẹ̀ má dà sí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ní máa wò ó ń tiẹ̀ mo ní mo ní kó o béèrè mo ní mo fẹ́ mọ̀ bóyá kí ló ṣẹlẹ̀ wọ́n ló sọ wípé ó di ẹ̀yìn tó bá parí election election tó máa ṣe ní October àbí November wọ́n ló dìgbà tó bá parí election kan tó dìde mo ní kí ló dé ó ní mi kí n máa wò ó tèmi mo ní rọ́ mo ní wọ́n sọ bẹ́ẹ̀ fún mi ó lè wò sọ bẹ́ẹ̀ fẹ́ ní kankan mo ní ṣé ò sọ fún yàwó pásítọ̀ ṣé ò sọ fún àwọn èèyàn ó ní òun òun kàn sọnù ṣọ́ọ̀ṣì lòun ti sọ public pé ṣé kìí ṣe lẹ́yìn election ni wọ́n máa tó release wọn báyìí ẹ mọ̀ pé ọlọ́run ló ń gbà wọn níkùn ni ọlọ́run ló ń gbà wọn níkùn gbogbo wọn tó wà nídìí ọ̀rọ̀ nìyẹn ó dẹ̀ ti pè sórí ṣáàtì mi rí tó ń sọ jábàjábà níjọ́ kan tó ń sọ pé bóyá mo organize ẹ̀ mi ò organize anybody organize èèyàn láti wá pè wọlé èmi bọ́lá God forbid bọ̀tọ̀rọ̀ tó sọ ní ọjọ́ yẹn ẹni tó bá wọnú ṣáàtì mi tiẹ̀ lè rántí ṣáàtì yẹn mọ́ bọ́ mo kàn wọ́n gbà tó sọ̀rọ̀ tán tí mo parí ṣáàtì mo wá bẹ̀rẹ̀ sí ń download mo bẹ̀rẹ̀ sí ń swallow mo bẹ̀rẹ̀ sí ń mo bẹ̀rẹ̀ sí ń digest mo bẹ̀rẹ̀ sí ń ronú pa ẹ̀ pé kí ni kò sọ̀rọ̀ bí pòun support Babatunde kò dẹ̀ sọ̀rọ̀ bí pòun support ọmọbìnrin yẹn ẹ ṣáà mọ̀ pé kò sẹ́ni tọ́mọ̀ ẹ máa sọ̀rọ̀ tínú ẹ máa bàjẹ́ àmì tínú ẹ ò ní bàjẹ́ kíríkọ̀ kìnìkan ẹ òun gan lòún ṣẹ̀ dìde níjọ́ ẹ tóun ṣẹ̀ bẹ̀rẹ̀ sí lọ ṣe kíríkọ̀ kìnìkan ṣáà sọ̀rọ̀ yẹn jábàdàbà ó wá sọ bẹ́ẹ̀ ṣáàṣírí wọn ò kì í tú ṣó ń tú àbí kò tú ṣáàṣírí wọn ò tú níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn náà ni mo ti gbọ́ pé wọ́n ní kán lọ ro kán lọ ta àwọn properties tó dúkù nígbà tó ń sun gbogbo ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ owó tán dẹ̀ ni wọ́n ń dá wọ́n ni wọ́n kò jẹ mo dẹ̀ mọ̀ pé ó lè jẹ́ lára princess máa wà ní àwọn tó ń kó yẹn jẹ torí kó ń jẹ gbèsè kán kó jẹ kò lọ́gàá gbogbo bó ṣe ń ṣe politics yẹn náà kó lọ bẹ̀ kó lọ jẹ ìlú run ní báwo ló ṣe máa fi àwọn èèyàn tó jẹ́ pé wíkẹ́ tó jẹ́ pé ó fẹ́ gba pọ́ọ̀sì ń sìn lákùrẹ́ o àbí londo state irú tó bá gba pọ́ọ̀sì ń sìn ṣé ó lè ò ní pọ̀ sí ẹni tó jẹ́ ṣẹ́ṣẹ́ wò ò ní pọ̀ sí abaniyẹ́láyé kidnapper ò ní pọ̀ sí ṣé ìwà burúkú ò pọ̀ sí just imagine the kind of people tó lọ sí pọ́ọ̀sì ní nàìjíríà politician in one way or the other ojú òde òkè ti connect mọ́ wọn tí wọ́n bá jẹ́ pé wọ́n ti gbà wọ́n láti ta àwọn mọ́tò yẹn báyìí oṣòdì ògà àwọn náà ló máa múyàn wá tó máa rà ó tán bá mú wá tán bá ta mọ́tò ní three million wọ́n lè sọ pé three hundred thousand làwọn ta wọ́n ti kó bíi two point something sẹ́gbẹ̀ẹ́ yẹn wọ́n tún wá sọ pé wọ́n jáde wọ́n fẹ́ lọ bá a bẹ̀bẹ̀ wọ́n tún wá nǹkan tó máa tún ta wọ́n ní kò tí jáde wọn ò tí gbẹ̀bẹ̀ o wọ́n tún lè nìkan tún ta lé wọ́n lè nìkan ta báyìí bó ṣe ń ṣe nìyẹn o wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún mi rí. bí ikú ilé ìpani òde ò lè ríyàn mú ọmọ tó lọ́mọ ń sọnù ọmọ chọ́ọ̀chì náà ní tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí sọ wọ́n fẹ́ lọ gbá Babátúndé tó wà ní chọ́ọ̀chì ọ̀fọ̀ six months tó bá respect anointing ẹ̀ ṣé ó máa lọ chọ́ọ̀chì ní kí ló lọ ṣe ìyẹn mi pé bóyá wọ́n fẹ́ set ẹ̀ ó lọ bẹ̀ for that six to play game kò ní dáa fún gbogbo yín. bẹ́ẹ̀ ni ó ṣe òkè this for you gbà kó jẹ́ happy Easter o ṣé dáadáa ló wà pẹ̀lẹ́ báńkì ìyá ẹ̀ ò àtàwọn ọmọ olórí burúkú ẹ̀yin èèyàn tẹ́ wà ń bí ẹ má ṣe o ẹ má bínú pé mo fẹ́ máa fèé ṣèlọ ẹ jẹ́ ń polówó Mm. a sì lè wá lẹ́ẹ̀kan sí ẹ sì wá òtẹ́ni tó bá ní kémi bọ́lá má dé òní mi ò ní dé bá èmi bọ́lá fọláṣadé màá máa wá màá sì máa bá àwọn èèyàn gidi àwọn èèyàn pàtàkì àwọn èèyàn tó ń wá iṣẹ́ rere àwọn èèyàn láyé kì í ṣe àwọn tó ń ba ayé àwọn èèyàn jẹ́. ẹ jọ̀ọ́ o ẹ torí ọlọ́run òun kọ́ ọmọ o say no to evil wọ́n nídìí láyà tó gbó ṣẹ́ṣá ẹ̀hẹ́n ó yẹ kí n fi eléyìí gan kí n sọ eléyìí sí bíbá yìí Máyégún gbogbo Yorùbá jẹ́ nǹkan kan polówó ná. mú bọ̀ Máyégún. Hmm, má gbé fújì ìgbélé rẹ. dúró ná ọba ọba rìn mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ẹ̀ mò ń bọ̀ o mo ní just something to tell. Mm-mm ẹ má bínú. Ah, ah. kí ló dé nǹkan tí mo fẹ́ play kí ló dé tí mo rí okay i want to play mo fẹ́ polówó mo ń bọ̀. Hmm. mo fẹ́ polówó mo ń bọ̀ o and i want to ẹ má bẹ̀rù o.

sanitizer tó lákọ̀ nínú. wọ́n ní ká ní mú bẹnu. pẹ̀lú nose mask ká má ṣàìgbọràn rárá. wọ́n ní ká ní fún gbogbo. àkójọpọ̀ pátá tó lérò púpọ̀ nínú. wọ́n ti sọ pé ká sinmi sílé ewa. ká lè dẹ́kun àtọ̀kálẹ̀ àrùn yìí láwùjọ wa. k1 Àyìndé Máyégún ló ní ká gbọ́ràn síjọba lẹ́nu. ká lè borí ogun coronavirus. Please charge lójú gbogbo ilẹ̀ yorùbá pátápátá ló ń gbà aládùúrà fún gbogbo wa wípé àìsàn burúkú kò ní kọlù wa o ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà kìlọ̀ kí ṣẹ̀lẹ̀ aburú kòrónà má bàa tójú rẹ ṣẹ̀ ó jẹ́ yà kó sínú ilé rẹ kóró. yes òun lẹ gbọ́ yẹn mm. òun lẹ gbọ́ yẹn yes láti ẹnu mayegun ẹ mayegun o mayegun o mayegun o ẹ mélòó ni mo pè yín mayegun mo fún ìyàwó Sotitobire ní nọ́mbà yín bẹ́ẹ̀ ni ó send message sí yín mo dẹ̀ béèrè wọ́n lẹ̀ tí reply wọn máyégún gbogbo yorùbá lẹ jẹ́ o èmi náà dẹ̀ tún bá yín sọ̀rọ̀ ní kọ̀kọ̀ mo bá yín sọ̀rọ̀ ní gbangba mi ní gbangba mo ti bá yín sọ ní kọ̀kọ̀ mo dẹ̀ bá yín sọ ní gbangba pọ̀ tí ẹ̀ tí hàtì lé lórí ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ máyégún yorùbá nìyí o àwọn kan fi yín pa lórí facebook ṣe understand ẹ mọ̀ wípé many things ẹ̀ ń gbọ́rọ̀ mi bẹ́yẹn mo fún wọn ní nọ́mbà yín bẹ́ẹ̀ ni àti máyégún gbogbo yorùbá kì í ṣe máyégún ọ̀yọ́ kì í ṣe máyégún ìjẹ̀bú ẹ dẹ̀ tún close mọ́ bàbá wa bọ́lá ahmed tinubu kí n má bàa ṣe mọ̀ pé mo sọ pé politician ẹ̀yin náà kẹ̀dẹ̀ rèé original APC you are APC also ní ibi tiyín leader yín àwọn ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun náà dẹ̀ ní dáàdi ti tiwa àti ní nọ́mbà wọn lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin ti ní kọ́kọ́rọ́ yẹn rẹ̀ ti ní nọ́mbà yẹn ní ọwọ́ ẹ̀ tí dáhùn ẹ̀ dáhùn the mother the madam send you message but you never reply and i told you before i send you message before she i gave her the number and what and i said she's going to call you but why ẹ ṣe dáadáa àṣemáyégún of yorùbá land kí lẹ̀ lè reply wọn fún kí lẹ̀ lè gbé ìgbésẹ̀ sí fún because mo dẹ̀ tún sọ ẹ̀yin tí bá sọ̀rọ̀ politics mo lè ẹ lè pẹ̀lú àwọn tó máa jẹ́ kí n sọ pé yes ó wá fún mi ní declaration pé politics wà nídìí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn wọ́n dẹ̀ ti adẹ̀ ti sọ wípé má kan opponent wọn tó jẹ́ PDP ó wá síbẹ̀ má nìyí tọ́sítọ́bẹ̀ kò ń ṣe politician kẹ́ ẹ mọ̀ yẹn dáadáa ẹ dẹ̀ wo wèrè tí mo ń pè ní princess tí mo dárúkọ ẹ̀ náà nísìnyí ẹ rí pé mo sọ ní some some of my chat sometimes ago pé ẹni yìí ngbà tí of ẹnu ọjọ́ mẹ́ta yìí kò pẹ́ nínú yẹ̀ yìí ló tó pè mí tó bẹ̀rẹ̀ sí ṣe yẹyẹyẹyẹyẹ mọ́ mi ó ti bẹ̀rẹ̀ sí béèrè question lọ́wọ́ mi ta ni mo fi ṣe dp mi mo fi ọmọ mi son mi ṣe dp ní ọjọ́ yẹn kò dáhùn àmì kò mọ̀ kò mọ̀ ọmọ mi yẹn ó sáré pè mí torí pé àwọn kan ti pè é pé ta ni mo fi ṣe dp kọ́ lọ bèrè ó ní ta ni mo fi ṣe dp mo ní that was my son because kò ẹ̀sọ́ ẹ̀ tó ní ẹ̀ ẹ̀ ti ń sọ̀rọ̀ ó bèrè gbogbo ọ̀rọ̀ játijàti bẹ́ẹ̀ bó ṣe pè mí yẹn ó ti ṣó pé this monitoring me ó pè mí kí ẹ ó fèèyàn ṣe dp rí èmi máa rí mi ò bèrè lọ́wọ́ ẹ̀ pé ta nìyẹn i don't know i don't ask and again lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti rí pé ó ti lọ di ọ̀rẹ́ pẹ̀lú bọ̀bọ̀ tó wà ní London tí wọ́n ń pè ní tó jẹ́ president k1 fancy club i mean fancy club all over the world me all over the world àlínsìn láti ṣèkìṣèkì àlínsìn ó ti lọ di ọ̀rẹ́ pẹ̀lú ẹ̀ mo kàn lọ wórí wọ́n ọ̀rẹ́ mi jọ ìmọ̀dẹ̀ ti rí àlínsìn ní friend list ẹ̀ mo dẹ̀ pé mo ní kí ni ṣèkìṣèkì àlínsìn ti di ọ̀rẹ́ ẹ̀ lórí Facebook báwo ló ṣe mọ̀ ó dẹ̀ connect mọ́ àyìndé wàsíù òun náà dẹ̀ tún wà nínú ṣọ́ọ̀ṣì aláàjì wàsíù àyìndé mo fún wọn ní nọ́mbà àṣẹ ìmọ̀yẹ́gún kí ló dé tẹ̀ dá sí ẹ mọ̀ pé alájì a lè ja omi ìdẹ̀fẹ́ ká jà èyí tí gbogbo géèmù òṣìṣẹ́ àwọn kan máa play lẹ́gbẹ̀ẹ́ ẹ̀mí ò fẹ́ gbogbo géèmù orí burúkú ṣe ti gbọ́ èmi àṣemáyégún is trying to show you now àṣemáyégún ọmọ yín ó jẹ́ lọ́yà ṣó ti yé ọmọ yín ó jẹ́ lọ́yà a nídìí lọ́yà ọmọ yín yẹn Dámilọ́lá mò ń polówó fún Dámilọ́lá látọjọ́ yìí lórí Facebook mi sísì ẹ̀yin ò fún mi èmi go ẹ̀ ẹ̀ òun náà ò dẹ̀ fún mi lówó rí ẹ̀ ń gbọ́dọ̀ mi bẹ́yẹn kò fún mi ní sísì ọ̀fẹ́ mò ń ṣe ẹ̀yin náà ò dẹ̀ fún mi àbẹ́ fún mi lọ́wọ́ bọ̀tí mo máa wá bí màá máa pọn yín lé pé ó ti fún mi lọ́wọ́ owó àìlè ni mò ń ná mo kàn ń sọ tuntun lé ní ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so tó bá ti pọ́nyàn lé náà ẹ máa pọ́nyàn lé ni ẹ máa pọ́n ẹni náà lé àṣẹ máyégún gbogbo Yorùbá ó yẹ kẹ́ ẹ ti dá sí tẹ́ẹ̀dẹ̀ tún jẹ́ APC leader tí n bá tí n bá yam tí n bá tìka sí ojú àwọn APC you cause it okay? Mm-hmm. a ní ìdí Dámilọ́lá kẹ́ ẹ sẹ́ni ọ Dámilọ́lá number kó lọ jẹ́ kó gba bẹ́ẹ̀lì ẹ̀ torí ọmọ politician ni ọ̀rẹ́ torí ọjọ́ tí ẹ̀dámilọ́lá graduate òun àti ọmọ mínísítà náà jọ graduate ṣé ẹ ti rí ẹ jẹ́ ká tọwọ́ lébọ̀ máyégún gbogbo yorùbá bẹ́ẹ̀ ni Òṣòdì Òkè ìsìlífù pẹ̀sìn o mi ò mẹ́ńtọ́ gbé iṣẹ́ ẹ̀ sọtítọ́bìrẹ̀ wá sí ọ̀dọ̀ yín bóyá mo dẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì sọtítọ́bìrẹ̀ bóyá pé pé wọ́n ń lé mi àbí mo dẹ̀ sọ ń jẹ́ pé mo lọ sí church kan lákùrẹ́ bóyá mo dẹ̀ tún pẹ̀lú àwọn tó ń ṣe sẹ́ẹ̀tì ẹ̀ ọ̀pù pé àṣọ̀hún ló tu ẹran tá a dè mọ́lẹ̀ ṣàbóhun àbí kí ló wà kí ló ṣẹlẹ̀ gangan máyégún yorùbá ẹ jẹ́wọ́ ara yín àṣẹ máyégún of yorùbá land i love you okay. Mm. ẹ ṣe dami àyìndé ẹ tún afẹ́kẹ́ pẹ̀lú àwọn lọ́ọ̀yà tó wà ní àti ìlówó sí yín o ṣùgbọ́n tó bá ti gba bẹ́ẹ̀lẹ̀ tó bá ti jáde ṣó ti yé a sanwó fún yín kò tí ì sanwó lẹ̀ òun ọ̀dẹ̀ níta anything ẹni tó bá tún mú suggestion wá pé kó lọ tẹrù sọtí tó bẹ̀rẹ̀ lẹ́yìn tó ń sun gbogbo church yẹn gbogbo ayé wọn ni ọlọ́run máa sun nínú àtọmọ wọn ṣé ti yé mm. kò tí ì sanwó lẹ̀ sí Dami Àyìndé náà Barrister ni ọmọ ehm, ọmọ kí lorúkọ wọn àbọ̀tá ní ìdí gbogbo yẹn Máyégún ni mo mọ̀ mo kúkú mọ̀ yín náà kò kú mo máa pariwo bí kò sí ọlọ́run yàfi kẹ́ ẹ tó máa fìyàn ṣe yẹ̀yẹ́ ẹ mà pẹ̀lẹ́ ti yín o Máyégún Yorùbá gbogbo Yorùbá ni yín o ẹ wà fẹ́ nìkan ẹ ti gbọ́ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni ká ọmọ gba àwọn kan máa máa sọ̀rọ̀ ẹ má dẹ̀ jẹ́ kán bú mi wọ́n tán bá bú mi máa kà sójú wọn o ẹ ti gbọ́ ẹ má jẹ́ kán bú mi mọ́ àwọn kan tó bá ń jáde wá tán bá ń bú mi torí yẹn náà sì wọ́n máa máa wá ọmọ onítìátà kan wọ́n máa jòkó ẹ kiri kan ló ń fẹ́ o ẹni tó bá wù ẹ kẹ́ ẹ fẹ́ o ẹni tó bá wù yín kò sí nǹkan tó ti yé fulfill your destiny let me fulfill my destiny okay anybody ò gbúdọ̀ máa ba yí ẹnìkan jẹ́ torí pé wọ́n fẹ́ ṣe ẹ̀yin náà politician nísìn Ondo state ló wọ́n fẹ́ rún ayé ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà jẹ́ bàbá bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ni aṣíwájú gbogbo òun ni leader leader of APC ṣó ti yé kán má wà tó torí yẹn tó lọ́dọ̀ lè fa ìjọba tán bọ́lọ́hún bínú báyìí àdẹ̀fẹ́ kó bínú tán torí ẹ̀ ní mọ̀ ṣe mọ́ Lagos State israel o ètò ń ṣe lóńdó yẹn wọn ò ṣe ní àmì wọn ò lè ṣe lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n a ti pè yín kọ̀kọ̀ ní gbangba kí ló dé tẹ̀ dá wọn lóhùn àti ìmáyégún kí lè jẹ́ máyégún fún nǹkan dàrú nílẹ̀ yorùbá wọ́n dẹ̀ tún fẹ́ fi yín jẹ nǹkan kan pẹ̀lú ọlọ́pàá gbogbo ọlọ́pàá nàìjíríà wọ yín ló wà kí n tó sọ pé kí wọ́n pè yín náà ẹ̀pínlẹ̀ náà ni ó dẹ̀ kẹ́ tún pọ́nra yín lé dáadáa máyégún yorùbá ìyàwó wọn sẹ́ni mẹ́sẹ̀gì ẹ̀ ní kí ló dé ẹ jọ ẹ tán bá ti sẹ́ni mẹ́sẹ̀gì ẹ máa dáhùn máyégún lè gbéra yín kì í ṣe máyégún kì í ṣe for fun it's not for joke oyè tẹ́ gbà yes ayé gbúdọ̀ gún I will tell you the truth o oh. I'm not fighting with you. torí ló bá ti yánsìn ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ sí bá pé kéwàá mi ò bá wọn jà o àmọ́ sọ fún wọn èmi ò ń bu mi ò bu mi ò fi pa báwọn èèyàn ṣe pa God forbid but truth I go tell the truth because mi ò fẹ́ kí ègún wá sórí torí tí n bá ń ṣègbè tàbí tá a bá ń rún ọ̀rọ̀ jáde ní ìkọ̀kọ̀ àti ní gbangba tá a ń rún ọ̀rọ̀ Ọlọ́run jáde èmi ò fẹ́ kí ọ̀rọ̀ burúkú yẹn kó ta bá ilé wọn àtàwọn ọmọ wọn àwọn tẹ̀mí ti romance yẹn tí mo ní mo love okay kò ṣe pé ìyàwó kan jẹ mí mo fine bọ́lá bọ́lá fọláṣadé tí n bá rí owó mi owó pọ̀ lọ́wọ́ mi báyìí bọ̀ mo tún máa fún ìjùbá lọ ẹ má máa ṣakọ fún mi àwọn kan tó wá kan máa halẹ̀ ó fọdà ìbẹ̀kùnrin ẹjọ́ ìtọ́jú ọlọ́run wọ́n ń bẹ̀ mí ni mi ò bẹ ọkùnrin kankan. bàbá yìí o i love ẹ eh, àwọn tó love mi ẹ ṣe máyégún yorùbá anídìí dámì bẹ́ẹ̀ni hmm. anídìí dámì dámì àyìndé màṣá hmm. torí àwọn tí dámì ń ṣiṣẹ́ fún nísìnyí báyìí ẹ rí pé wọn ò mú naira marley jáde <laughs> wọn ò ní kó gbá títì bíi ti Akíndélé Dami ló ló dúró fún àníṣe eh, eh, ó ti yé mi Dami Àyìndé we need you Masha Olúwayé máyẹ́gun gbogbo Yorùbá a need Dami Àyìndé kò tí ì sọ owó ńlẹ́ o àta property kankan ní ti dami ètò eh, tó bẹ̀rẹ̀ kó tó jáde tó wá ti jáde asanwó tó wá ti gbé bágbó kúrò lórí gbogbo nǹkan ẹ̀ ẹ yé lo agbára mi kì í ṣẹ̀yìn lẹ lo kì í ṣẹ̀yìn ìyẹn ìṣe tí but pé ká tún fẹ́ bá yín sọ̀rọ̀ ká sọ pé ká fẹ́ jọ àwọn èèyàn yín sìn ṣàmọ́ gbà tẹ́ ẹ̀ dá sí ẹni mo ṣe yamayaka a lè máa pariwo ká máa tú àṣírí Ondo state governor yẹn o kò yẹn tí ò rówó kò rówó san sálárì báyìí tó bọ́ máa tọ́jú owó Nàìjíríà láti ṣe election àbí ká sọ fún ọ kó kán má dé bẹ́ẹ̀ ni àbí kọ́ lọ́nba kọ́ lọ́nba ẹ̀wọ̀n sẹ́yìn kó àbí ẹ kàn fẹ́ joyè máyégún kí lẹ joyè ẹ má jẹ́ kẹ́mi sọ̀rọ̀ o ní òní buyín o ẹ máyégún o bye bye love you guys.